نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا كم يا أنا كي آه، مكالين نعم، وياتو إني أكوه آجن أنا كي آني أو إنه جماد الأول awere me era 1439 ana ikonto mori sallallahu alaihi wasallam a mi hijira horma kana medina da saru hoibo ehana e ke anye awore e hena sare anyi ohure hemba eno papa era 2018 ewere iwe ni shabe إتهاف طالب العلماء بشرح نصيحة لطلبة العلم ذلك إذ يا كارين أدرما أنشانا أنبي أما كا ọ̀nà kíkà nìyí nìyí anáìka ọ̀sẹ̀ ẹ̀ náìka ẹ̀ akọ́sọ̀ yẹ dọ́kà alẹ́sì mọ́rọ́r ọ̀nà bẹ ọ̀yẹ́ yìí náà nìyí náà nìyí náà yẹni that is continuation wàlmùdáwọ́mà àti ọ̀yẹ́ jìgẹ̀ alàtọ́lọ̀bẹ̀lẹ̀ ẹ̀lmù. yani ini o ikoso ye yani dai ka upengu upengu dan bukwengu hiyo poron e eh, dira ka isana ke ka hanan amma oni kama zakani kiki ini e eh, ana ke usaymin rahimahullah alai o rasabe ini المصبرة والاستمرار ala طلب ala طلب العلم yani oyisi kamarin dawama continuity ini usaymin rahimahullah alayhi aka toyerinu ala talab ilm an yabzul juhd fi idrak ilm ok o wele sana kirere suwami yana ka koso ye ka uduwa ha otu to he asuwuren ini kai oyoyo no ono nyanwuda wa sabru alayhi donyi oisi kamarin inan wa an yatahafazu bihi ha wasitira su awale manora anya fa ina ilmu la yanalu bi rahatil jism esa na he oye ozo manyo lele ochenwa udo tuho ozo manyo da ka wa swara ine hin ozo manyo do wanya nkwete ida ya ka do na wo fa yasluku al mutaallim jami'i turuk al mawsul mawsuluhu ila al ilm awe elele so na ka koso ye abodo no za do nyanwunyo owotura wa huwa musabu ala dhalik ibi jota agwele non asma kisana iko ko eni so sahih muslim eni ini hadisi anado hono bi anabi be kana o qal o ka man salaka tariqan yaltamisu bihi ilman ona abatuloze uzonno dai ko ye etisin sahala allah lahu tariqa ila aljanna uzonno aba royo na ngoni aljanna ana ndo ka fali sabir talibul ilm wa yatahid ona ko sa e oba nyusuru do masabare ويسهر الليالي دو جري إن رهنا كأورورو ويدعو عنه كل ما يصرفه دونا وآبسنا كوبيجيشا أو يشغله عن طلب العلم أو كوبا كوزيجا إنا كوسايانا لك ولسلف الصالح قضايا مشهورة في المصبر على طلب العلم أو لا نايكي أذكمك من أفره أني وإليين إني أي مصبولي أنا إكا أمني مصبولي إنا يكزاي أنا يكوهولي توهي حتى أنه يروي عن ابن عباس neduri ka a dɔhɔnu abdullahi ibn abbas radiyallahu anhu omori hina yɛrɛ so ila a hosi ka yɛ bima adrakta al ɔyɛ yɔnu maa ni nyaan uma mɛ nyɔ sɛbi sɛbi ana ka wasi ati ban kɔɔla dɔ ka bilisani su'al wa qalbin uqul ɔke ɔnɔnyɔ lere irare ana ka bo sirɛn lisani sa'ul ɔyɛ ko lisana na ka sual imu amanu ile ile amanu ya dole usikaye sema do mania de no ole oh, mono don nyae ai anaike o oh, intelligent ai anaike o oh, o manu ile kene o se ile sukaye sema da mania ana ndi aka ka sana he o do nyangu ba do za akere sa ehinon enane onobe zukaun that you should be very intelligent dɔk wa biduni gairu mu'awul awa bele mono isan na ji shada huni no le don no mani nanin dɔk a wale male dohun wan be rajallahu anhu qala oka in kana la yablugan al hadith an rajul oke o tuno wa hadith ire ka hunu wujan aluka ọlọ́nà ọ̀rẹ́ ẹ̀rọ ọ̀hún wọ́n tó mọ̀rí sọ́ọ́lọ́ àlẹ́sọ́lá fa ata bábíhì dọ̀nù lan wọ́n wà fọ́ọ́l ọ̀rọ̀nà àṣọ́ra inú màwọ́ fa atu sadori dá ẹ́ alábàbí dọ̀nù mánu náà dọ̀nù ìbẹ̀tẹ́ ní pẹ́ńdọ̀nù yọ inú lan ake tasfiru rehu ala alayya min turab dure kai ahe a kwata kwan fa yahruju fa yaqul darnan da to da kai ya ibn ammi rasulillahi sallallahu alaihi wasallam iwujo nya ron to mori sallallahu alaihi wasallam ah, iwujo kulon to mori sallallahu alaihi wasallam ma ja abika salawa alla arsalta ilayya fa atik sadu wa him sadu wa tu him di tu fa aqulu dim kaka anna an ahaqqa an atika emma wala turaka imebetun e fa asaluhu an hadithun hu sayni hadithana fa ibn abbas radiyallahu anhu tawaddu lil ilm yani abdullah ibn abbas bana kan wani chagwaye donc awame wa hakaza yambagi li talabul ilm an yusabbira musabbiratun kabira ka onyo isi kamere isi kamere na ko dem wa yarwi aidan an shafi amara da hono imam shafi be rahimahullah alayhi amuri ma yamba annahu istadafahu imam ahmad zatu layla ka imam muhammad ọdọọrọ oh, ga enira honya fakọdima lahu asha di imam muhammad dọsi sọrị dọsọyọ imam shafi'in fa'akala shafi'i imam shafi'i dọri sọnọlin sọmọ tafarọ kọrọ julani ila mana mihima ọrẹ mọnà ojọna rọ ìwẹnẹn dọrọ la gahi aula niza ahana ike aw asu fabakọ shafi'i rahimahullah imam shafi'i dọba na ya tẹnu múlẹ mayan bayo yufakir fi istinbat akam min hadis di imam shafi'i do bo ya to abu tono so no re e bo ri odo na manyeta asora hmm imam shafi'i do tan wa ya to da to da to re ini honi hadis sabi hadis ono wa huwa qawlu nabi sallallahu alaihi wasallam wa ka ana ni biga ka ya abba umair ma fala bin nugair e wa di umair sabi sana ka o nugair abu umair abu umair kana abu mero ni numi lai ka a ah, tia ko a numi tia no ben do yo dai ki numi no rinu gairin fa mata hadha tayr fa hadina alaihi sabi inu mi no ndo sun do za man do jan woyon wa kana nabi sallallahu alaihi wasallam yudaibu sibyan anabi sallallahu alaihi wasallam bo be zuyi ma hen anabi makare yuzuyi wa yukallimu kulli insani bima yaliku bihi anabi akale ya dai ka isana ka o sere o isana kata o isana zama o isana ko rere wona anabi aka garawo فظل طوال الليل يستنبت من هذا الحديث إمام الشافعي ذلك إن حديثنا كان أو إن آتو حديث آتو استنباط آتو لنا يكوى بايفاني هنا نيراون ويقال أغاك إنه استنبت منه أكثر من ألف فائدة أغاك إليونتو أيفانونتو هوني حديثنا أو هوني أكاهي ولعله إذا استنبت فائدة جر إليه حديثنا آخر eyala ejo aman to ifane do si adi so sa do so portan wa hakaza anome polo hatta tatima polo do zete sis kono to honan falamma adana lil fajr amala hiu a isubuhi qama shafi'i imam shafi'i do ko etan rahimahullah umuri mayamba ولم يتوضا عمل ولا ثم صرف الى بيته اهل من دوه دان نيدان وكان الامام احمد يثني عليه عند اهله امام احمد وانا غما اذا نا كان اذان فقالوا له يا أبا عبد الله لك يا أبو عبد الله كيف تثني على الرجل على هذا الرجل ومن واقع مجنون الذي أكل فشرب أنا كأم بداي أو ونام ولم يقم دوس ولا نور بقوته أهيكو ما ما مشابيون ما ما مبالي بوني دوهون دونافون because a wi of knowledge náà yìí ká sáré náà sùn.

أقول كا أنا كا كما أرسا بولو دي متاين ينا فذلك لأني ما وجدت طعام أتعب من طعام إمام محمد أقول كا ميري سولي نانيو إذا هوني إسا إمام محمد أنا ميجا شرام دي ميري أباني فأردت أن أملا بطني منه أقدوني سكاي إلي كانوا نهيالي لأن وأما كوني لم أكن صلاة الليل أقول كما كويتكو صلاة إلهو فإن العلم أفضل من قيام الليل أو يكو صوي أنو نبانيو نكاي أروا كويتاني راهو وقد كنت أفكر في هذا الحديث ما سينا سبعين حديثنا وأما كوني لما تودع لصلاة الفجر أو رأيك أنك كما مر والله إن صلى صبحي كنت على أدوي من صلاة العشاء من أن والله أنا ما إني صلي العشاء ولا أحب أن أكلف بما الأدوي دي ميس كما قوة أنا وإكاي أنا لنا شنيا على الله سبعين أنا مدا أنا أنا ما نلقاي إلوكا Imam Shafi'i ọ̀kwẹ̀tẹ̀ àmì research atu akam hune ahadis so sana so okay it's an ahin knowledge you have to see kamarin do one and do other you have to spend time for it well spend time for it you will not get it then aho he inni nasiha ana ana ana ana mukbil ibn hadi alwadai asebe ah, eh, hawa misan okay ansahaka bitawaddu lillahi wa taraka alkibr ma alaka wa naka wani tawaddo wani oyi kare su hi yomori sona wa ta'ala do wana wa ta al-kibr da rafa katem daga kala Allah subhanahu wa ta'ala o mori onan ne van atone ba ona ga ka sa asrifu an ayati alladhina yatakabbaruna fil ard bi ghairi haqq meji ko lewa yani ayam asiye asiyemu omori sona wa ta'ala yana ka yatakabbaruna fil ard e ya me kango ile ne tesu bigeri hak o yi mana mana mana me e bi tire su zai zabe wa in yara kula ayatin la yuminu biha en lele abi asi yu mutbana wa ta'ala la yuminu biha en le dawrira wa in yara sabila rusdi la yatahizuhu sabila en lele zi uzana na kai uzoi borobin uzana raji do hobin la yatahizuhu sabila en me mashuzo no dai konesi muzin dɔkɔ wa yɔrɔ sabila gɔɛ yata hizuhu sabila ije eroda naa ka ɔrara ije eroda naa ka ojesi ebudu gboro ebudu naa ka ɔbɔrɔ bɛ ɛhɛn ɔnu dɛ zaa kwa yata hizuhu sabila dɛ esɔ ka yi osono bozin zalika bi annahum kazzabu bi ayatina wa kanu anha gafilin amma subhanahu wa ta'ala sai maka manu tuwa o kai en nira ko hirice asiye yo mo subhanahu wa ta'ala den na ita ene asiye mo rionon then arhonon ọmọ mi ṣe dọkọ ọkọ oluhu bitawadu ọyịka ọnọ bitawadu lele ọyịka lesuhi tawadu sammatul anbiya wa isamu asiye a nibi enobe atozo kumokumi anaika ye ọnụkọrọ ilezobe kọla ta'ala ọmọdé anábà wáfi haka liman tabaaka minal muminin rẹwọn rabakawo mabakawo ọyị rẹwọn ya ni ẹwọtọ rẹwọn kenwa uchi asai kai abume ozonya le kare yo wenye ka ka wenye kosa aka onye nwere kwa kwa oke raba ka unete liman aka ya na ko sasa minal mu'minin inu ko moriane wa nabiyuna sallallahu alaihi wasallam anibe mura be ngora dole mo ha ok inna allaha awha ilayya wa wa ta'ala um ka wa kenwa ni hatta la yabgi ahadun ala ahad ni tudi kai e eh, ko konye pa ana mo kajine ana ko hera onasa hadith imam muslim madawan wa nabi hurairah radhiyallahu anhu adahu nabi hurairah mulinari anna nabiy sallallahu alaihi wasallam qala iwa daktara nabi mulira mo ngona dala mo ya qala wakake man tawadda alillah rafa'ahu ona ake woni chi dobe wonne te mo na wa ta'ala do muri kahire wa dillatu kasira ora aka maninye hujja ana ka ọrụ ọba bele mesanin dako al mujahid ala dahun mujahid le okay rahimahullah annahu qala la yanalu al ilm mustahin wala mutakabbir ọba ze oye yani sana hi oye ọrọ na na ka bo onyo akọ na kọsọ ya akọ ni ke ujo su ko ọrọ kare do he anyo de ka bele wa hi na jinda ko no re ọrọ ọrụ do ye wala mutakabbir ate ona ike ona to katan wawe dake wa amal kibr fa huwa muharram wa hatir awere to katan haram wawe ndobile na ko dibara kin yakulu nabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam akala yadkhulul janna man kana fi qalbihi misqala habati min hardari min kibr ona ba wal janna ona ka anyo ina yan ehu ana ka oya uwa aricha ene le fo katen wa man nyo wa nyo wal jannu mo subhanahu wa ta'ala da ke sana al kibru batarul haq e sana he kibr ana ka du man rida da do nyahu ko le ida ida do ka do reject sana be da ida wa gamtu nas do wa shay wa daka ene ba bo ene sokono ina na wa ka o kai e anere me ana ro eh, an ibn mas'ud adahnu abdullah ibn mas'ud ba sayo ka hadisi imam muslim madawa ni hadisi abdullah ibn mas'ud okay walamma takabbara iblis la'anahu allah ta'ala iblis la'anatullah alay amala amala ro katen do mo subhanahu wa ta'ala do firin hiyon eh, wa taradahu dadwan wa tawa'adahu bin nar do mo katata yo ko bangula wa bisal qarar o da diwi kene ahoya na ka owana ya donc wa ma'ana qawlu shay okay itumi oyka on arhona ka atawaddu

ọnọ bɛ ka wɔɔrɛ ŋɔ banɛtɛ yɛ kɔmɔri daa daase uche yɛ wa ɛwuro wa do yɛrɛ kame ma ba yɛ ato na kan na nɛnsɛ yina daa nyu do yɛrɛ ka bara na ba ɛwɔ nyala kɛ na ɔwɔ da na nyisa na ba bɛ dɔke salisan ɔgɔta anta malazali kali wajihi lahi azabajal ɔnɔ bɛ ka ɛrɛ ɔnɔ do ma na mɛ agobe oyisi eyo mɔri sɔnna wata ala. دوك ومن أقوال السلف في هذا الباب أين إلي أيكا آلكم من إلينا قال فديل رحمه الله تعالى فديل ابن إياد مريم ما ينبع إن الله عز وجل يحب العالم المتودع mama subhanahu wa ta'ala o sire no ye ana ikono yo no pon ko muri o se o ye yo bo ken wani chi wa yabgadu al alim don yere ono ye ana ka oni kango awen yani bi wuhi da na ru ka ono ya ta e ka kunyo na re ato do muri oni here ono yo non do ko man tawadda alillah ono a kan wani ci yo mo sona wa ta'ala warasahu allah al do muri me kai isana hi e yuhi do jogwan duri kai ugo hire o ye ire o man be o iza iza na zete to sabe em ka sabe tire non o ngo o ye do me ama ono don be kasonyi hikma non don na ngure enye onu nye mbaye ta ha no me baya dai kai akibatul wahima etaho diwi ona ona ona zere ona tan dake wa qala umar radiyallahu anhu umar ka innal abda awele ore iza tawadda lillahi ijo kemoni ki umar subhanahu wa ta'ala rafa'ahu allah ta'ala umar na kon na baba ni do qura hele wa qala ayub sahtiyani yani ayub as rahimahullahu ta'ala umuri mayamba ya okiyam bagilil alim oboro ya onai kai onoi yobin anya do uturab ala rasi komani kezi do sitin reswan tawaddu an lillahi azza wa jalla o isi ken wani ci umuri onai kai ono nyudo chetemo amin anyi wa akabe boda o min kawa ko me wenwe do wa chicho do wa sezo kenyi sobe dok wal murad wallahu alam isenu min omori onyo ire non alhasu ala tawaddu wal mubaligha fi zalika ono be ka o ku herai ka oro kenwani chi e doro meneme hinire ono la ainul fil e be re ono awon ka me e bo ikiri hile so that is also no so ka babur ka ba won ten dok waso ila fudail an tawaddu ahi fudail se ine o yini tawaddu fa qala dok an alil haqq وتنقد له ممن سمع سمعته ọkọnọ bi kai wọkin wọ ọchi yi zaiza duwa sa si zaiza nọ yọrọ nu wa awọ hụnụ ban wakọla malik ibn dinar malik ana wadi dinar rahimahullahu ta'ala omuli o mayan ba ọkị man ta allama ilma lil amal ọkọ ọ na akọsọ yẹ ọyị kọsọ yọ nọ bọ kọsọ nkọnọ sọmụ kọrọn ka o meka o kenwoni ciyala e ko ko shagon ne be ba aseju ka ko man ta'allamahu li ghairi amal ona akosa nde e ba go do so mu koran zadahu fahran dulika o o iwen onye da tu na ba ko akara ile ko na akara ina ne ko na ko woro na ido ne na ba ko kare da ko kala shaykhul islam rahimahullah shaykhul islam ibnu taymiyyah umura ma ba inna allaha yubghidul muhtar al fahul al ama na wata ala ɔ oh, ni hɛrɛ oh, ɔ na yi ka wo lɛwani do de kyeeli lɛn yanni wa kasiru ma ya oh, ka inda naas na bi sɔɔrɔɔrɔ ana yi ka ɔ mɛ dan anahu ya bi ma inda hu min alɛl ka na yi ka ɔ idan ina na ina yɛ kɔ wɔyɛ de dure ka yɛ hadisa nɔre ɔwa hawse ka yɛ wa ani dɔ webere mihi dọka eye simini fotokopi eye ikosi uru e ka ye e wuru ka izo na akara ihure ewere nya nka ụlọ so that aka ye a wee mi period ihe ọwa mi lecture daka a were lecture oyiko ọnụ medure ka awuri nyiwe e na sebe e kezi ye dare denye na kampan kene kene manzu wewe tafsire na nizaban tafsire na ikosi kwene wure ero oiko ene doka em how how then dey eru okumokum dey your by student of knowledge because is kai akon yaro ba ikan doko odi du zalik e kire non tawaddu fi talabihi ana bi kai onyi oi kare sui ini oi kosa na kose wa badluhu ati oi shoto ya na shoto he wa tikram bi zalik do nyuban lele oi baba me ona men lele na ni eh watawa ona oh, ndure kai the student of knowledge all oh, needs kai of one nete ona oh, ndure ke imamu zarnuje okinnal mu'allima wa tabibatun kilahuma la yansahani idahuma lam yukrima fasbir lidaika in jafauta tabibahu wa kana bijahalika in jafauta mu'allima okinnal mu'allima awira na kitichi awere. watabibatun ati doctor kilahuma adana non lion so hane advice ere prescription ere oba me wife ne izahuma lam yukrima ana kai wale banya ndu banya na biticha oda kare ya ka oda ko yon wale banya ndu banya doctor oda kare ya ka oda ko oda ko doctor nan ana ndo ki fast bell le da eka en jafa ta tobi baho nyusuru ewru kwao mali yesu ane kano okiri yao shoga nwa bebe inja fo tato be bawo ana ka e wuro ka wuro ka ka kene kene bawo ka me kene kene hi doctor wa kana be jahalika inja fo ta mo alima oho ewraru maya waze gbawo me umeze we aso ya na boze ni le ana ka e inja fo ta mo alima ana e ka wale banya ngo wa me kene kene ba woro kai wa ka kene kene wa me kene kene yel nai kai ono wa ro nai kai ora dikeu ana me noke ile ahu inani ana sabe as advice sadisan shukru al ulama alladhina istafadat minhum ana we ka wa ko wa ono ye anai kai wa shaifa no hono wa du'a lahum duwa baduwa wa watarahum alaihim and especially another side ta inan duwa payamba wa kumuri nawa mayamba wa okay faqad rawa abu daud fi sunanihi abu daud do do be ini sunan ini sunan nan dan sunan abu daud an abi hurairah radhiyallahu anhu adahu nabi hurairah umuri hinaire an nabi sallallahu alaihi wasallam hunu ba nabi umuri me ngwa dare mo ha la yashkurullah man la yashkurun nas

لقوله تعالى أقوي كنا ملكا كاي هل جزاء الإحسان إلا الإحسان بان تسيا إذا أكاري شو إذا سوتا بان تسيا إذا سي أجزاء ما إذا أكاري شو إذا دير شوتا والله عز وجل يقول ومولي أنا يدو تتهم أك وسيجزي الله الشاكرين وما سبحانه وتعالى أبي سوا وتا إنابه إنايكا إيا قبا فمدهم ووعدهم

wal etiraf bi ni'matihi wa alaihi ati oyire confess oyi shoto he gbasu kai ini oyi ka enwora na ikomo tona wa ta'ala o me fa amma bi ni'mati rabbika fa hadi yana mo tona wa ta'ala o me won me enwo mo no ka ati oyizo wa ta'ala anaika o me fa bi ayi alai rabbikuma hirana be ni oizo oh, mbori hirana be ni ngomo mbori subhanahu wa ta'ala onu wa kuhire tiana economy on hirana be dake summa tashkur man ahsana ilayka kal walidain awa bele mono do se ba kwa bo e eh, na ka e eh, mo iza ka we kal walidain asman ke onyaw on radaw ana ka ene pa robaya ka sagiran ene pa ume gozwe ichin soni ke wa moidakawa na ana ndo mo na wata ala ko ko doro buka ala tabudu illa iya wa bil walidaini ihsana mo na wata ala onora koda ka sanyi sosa ana ka oro heke akono mo na wata ala awe lo nya won radao do moidakawa na wa wasayna al insana bi walidayhi husna yara kala nono ene la onye no la deni husna kana mo la kawana doki wa min azam nas ihsana ilayka o ene ona ikaye o denwo inada ana ikaye e mo la kawe mashihuka allazi allamuka alhaq ona bi shehu arwa ana ikaye ele zuwa ana bi zaidan ewa ewa na mani nyaro ha anaghịka ene kozi ike nwa ndị kwuo dị nwe n'oro de ya mekaza isu na ụya na anyị mụrụ anwụ ọlụlụ uru kọ n'ọba eke ọchọ na wee dahụrụ m ọrụ ma wee lekiche wee abịa dụka o anyị marụ tụchara n'ụwo dị chewe parahu onye kwe ndị anara anwụ ụlọ dụ na ewa dọkụn dọgbenu ahụ dụchọba ishe ehu dị ya ebe ire ukele ewa ewu moto ọba jeda ka anyị ma ire unu ekwunye ọ na-agwụ ụgwọ do wale makuo hine hidu ni to ida ke to to do wajina to ano dale pikonyao yo ko do ga sa wale kona suru man pala ona aljanna su kada no da tizo ana noke azen ene zuao do me ka waide dan do me ka wa nete to an oyi ko ene me ka a haru wa osire odaka kwai na bawo because as i say na ka ka e o e o bi de e, umuridi an yakunu bayna eh, yaday eh, shayhuka wa yabdi kal eh, oku o me yabdi na kai e, a hwenyi shayhu o man bara ka adanya onyo na ine ne da ka shayhu asna ai da do do sama fani do bashana waywan ka ya na na me e ɛbɛn ɛnɛ zɔɔ ɔna bi dɛlɛ alkitab wa sunna yani uwe mo sɔnna wa taala ati sunna wa ma ilahima asana ka ye isɛyi bɔ nɔn ɔ yinan ɔ sɛ ɔ kɔdɔ azim alladhi zakarahu shehu manahu kama qala ahlu alilm ɔ ko sɔnna bi hadisu dɛn ana yi ka shehu nɔn ɔ mɔyi tamayan kama qala ahlu alilm la yuwaffiqu li shukri llahi ta'ala man la yashkuru nasi ala ma'rufin odono owa anyanwo jere o ikwo mori abo odatura na ikaye la yashkuru nasi ala ma'rufihim ore banyanwo kwara bo ini oida na ikaye a mekawana yani ozana nan mekana were bakwa bo were yanyanwo mo subhanahu wa ta'ala bo wakila da ma'anahu ituma na ikaye ana adamu shukru nas sabu litamadihi fil ka ọrịa banya kwuo mori ọrịa banya nkwada abụọ ịnị ọịza nada mehie ọnọba isa na ịka ọba meka ọkụkọ ọwa ịrụsa na ọyekwo ịnị ịrịa na ịka asụgbu awe hata yon karu ni amilahi alai e, e mori ya ya da why me e, ọ n'ime ni skul anyị nọ na ịka ọnụ ọkwa nsa enwori lere nyina mori meya ana ka wa intaw ni'mat allah la tusuha wa dhalika enwa mi lere nyina ka mo subhanahu wa ta'ala o me ya wa nyangu dhalika do me kayo no kukuya dako wala yashkuruhu alaiha iyadan billahi dure kai ore ba ko mo subhanahu wa ta'ala abo inini mono muri na do hay honan dako wa amma du'a awere o ima du'a wa fa warada fi hadith ibn umar أو عن حديث عبد الله بن عمر رضي الله عنهما هم يقولون أن النبي صلى الله عليه وسلم قال ka anabi sallallahu alaihi wasallam mo ha kake man sana marufa fakafiuhu o da tora na ka o mo ida ka we e bare mo sori ka e anyi me anabi e so ene o izo no no me ka we o do no mo ida ka we de wure mo sori ka e anyo me o fe in lam tajidu ma ana ka were bere isonu nyanwu mehi yoronon do no rere kai o izonon me ka we yani ara anyu so meto okay fadula fadulahu ojo ko ayo kai hatta taraw annakum qad podo kai no ubo no fi he do kai non non me no ba o kure ehu na ka omuri na bodo suta omuri no do mo iza na be eje oduwa wo chadua he ayekon ama umoro oro azenne makwawo ini oizana ikaye ọzọ aha kò mẹkawa náà dọ̀ kò wẹ́sítì omori sọ̀rọ̀ náà wọ̀tá ẹ̀la àti ìkọ̀ ìdúnú omori ọ̀nà mẹkawa náà abáàbọ̀ ọ̀bẹ̀ kà mẹ́rin ka ìkà bẹ́ẹ̀ nyẹ́rin ní yẹta náà ìka yẹ ẹ̀hìn gbòòrò ajé àwọ̀ ẹ̀yẹ sì tura dẹ́n rẹ̀ àìkọ́wọ́ ìdúnú omori mẹ́rin.

o ini sunna an yuwakkiro an yuwakkiro arba kama dubanye yadda nena al alim onoye wazu sheba atayana ikiri nyewa oye ko yani esebira ya ona wa peba maka sọ azụmọ dọkụ ya lara agụkọ oche wa nyile oke wee dụfanye ikera abịara zu sheba ori ori umewe n'ore tudawe oyego yabo ayakumbuli abo ke ayebe wa erisi ewa yono na ezipe ba ani nyi isko na nye wa ori wa sultan ati ohino yo na ikaye odo bi je kurawen wal walid ati adan ro nye anaika omoda azenen ini sunu na we kai dupanye wa wa qala shuba rahimahullah ta'ala imamu shuba mura ma mayamba aka kullu man sami'tu minhu hadisan

وقال يحيى ابن سعيد رحمه الله تعالى يحيى ابن سعيد أمور ما با أوكي أنا عدو للشافعي حتى في الصلاة أنا بدوا إمام الشافعي ندوزيا أنا وين صلاة وقال أحمد رحمه الله تعالى إمام أحمد إمام أهل السنة والجماعة أمور ما أنا نبى ما ينبا أوكي ستة عدو لهم saharon ahaduhum shafi oka anya le hinon anai kai ona maduwa wa sahara ini tumion kunyai nene وقال خطيب رحمه الله تعالى خطيب البغدادي مولى ما ينبا وكذا يجب على المتعلم الاعتراف بفضل الفقه فكيف abo meleba babo yi ona ka koso ye ka osi ometo he yani o confess o sito he yani ubani ana kai ona ko ni o ifiki onye wal ikrar o ye bede ka bi an al inu min jihatihi iktasabahu wa anhu akhadahu do nyo do man e, ya bede kai isana he oye juzidan on ya zodon dai ka inu wanon le do horen lana na al fakih wal mutafakkih tako qala shaykh al islam rahimahullah ta'ala shaykh al islam ibn taymiyyah muri ma ba aka wa idha kana rajulu qad alamahu ustaz aka ana bika ujonoro ya teacher azwaisa arafa qadra isani ilayhi wa shakara doye o hizanora mekana dokwa bon yani ono be the best وقال سعدي عبد الرحمن بن ناصر السعدي رحمه الله تعالى وكا ينبغي للمتعلم أن يحسن الأدب مع معلمه أوه إلى نايكا أوه ينايكا قصايا كاي أني حسن الأدب أني أويم بيربورو يعني أما ممتلة مع معلمه ينايكي أزويسا تيتشا وابن ka adam wo ani adam adai ka ma so ana roha hobe oye ko ere wa kare yo dono nyemba e na gbore udo e kai e, aroha wa e ure kare dok wa yahmudallaha idha yasara lahu man ya'lamuhu min jahlihi do ko mo ri awo jo mo sona wa taala oro yo na ka oro yo huni arumaye ana ka o inan wa yaksu wa yuksiru du'a lahu hajiran aw ghaiban do ma du'a ro yo oro na bo izo na bi ka o izo ada ka ju wele kene o kaka amma ihe o kene to ka karamaka allah alla jannatize you do want to ko ija ota o le ota ah hizo ah hizo badua وقال شيخ ابن سيمين رحمه الله تعالى ابن سيمين أمور ما أنبأ أكا أكا إن على طالب العلم احترام العلماء وتقديرهم أكا آني إن على طالب العلم طلبة العلم إن ساني يا نايكاي ọbụ oh, student of knowledge a kọsẹ a ka ọdụbanye dụbanye ya n'ọya ene wọtagdiri dọ ehie nini amịrịkọ respect ene dọ dọ give dọ give ya uh, then uh, give them that accord. onye oh, ko anyị ah, ke wadụbanye ya wa ahị wa sai ka ye asụrụ ya aman ah, kala ike nụ ka ka aka na ya te ehun na adahị usemi rahimahullahu ta'ala nụ ka arụhụ ah, ilifi ifikiwa usulu ke ya na enyi sọ ya na kida. jahi mi baado ka ono akida ke keno en wallahi aden e kurego jama'a ma jama'a min al ulum ene ko go isana ko go inire knowledge irin ana ndure ki azane wahala na ne ne ya pass through dure kai ozo hali nu kene do ka sasa bi ba ka adanya do ka huri awe kalbani ka huri wallahi sa ba ka denen ineke ino ekwo ha na wa de ije ile awo wala oru-oru ai aba kai e bele ku ihe ai kai akoso ya e pass batawa okwa okwa ari <laughs> o wa ari menu menu ushi awe on risana wo wala da be da ka o ka le e ka he ina count wa bon 10 million mani baka ka kene wala a ko hana wa weri di ya ispe ile yin da ka da ko fo man da kan wallahi ne ka wena wa to de ke man kare ana wallahi weri se wali di biography and this has pass through ijo me ko hana wa ke ne kare arab maka na ka mushirike de amma eni da ko kene ka na sana na hawa si don ri no na ebe ga la bin albani kafir dena e e na na bi ka sa e o ya aka e na do we ka from school enu nya we enu chi ru ye to nya we ro e hu face now o me found fabricated uh, fabricated hadith 100 fabricated hadith on all teach other then don make cassette on extremism eh? that you can halata and my dad and what then only oh, only oh, sign of respect to them so go on ke arena na yakube and they are not malaika they are not nabi eh yakube ne akube no no di badua yo aruzena me di badua yo kumbulio nabo akube no no ndo jibi yo doke sabe an

watabe sabila man anaba ileya wasa sizi uzeza na ikaye era aba kamebe uzeza uzena zi deba na dena gero mori awo yandure kai isono mo na wa taala oneska nemme uzena zen yani uzeza na ika e tole kitabu sunna these are the people that return back to allah bare ma na gero mori ina ina lillahi wa ina ilaihi rajiun na wele re na ika they follow the path of allah and walk back to him donc wa rasul yaqul antum muni sallallahu alaihi wasallam ona kan kaye ahawfu ma ahafa ala ummati munafiq alimul lisan isoni me yawan yal ummam ona ana kaye yan sun bi yawan parakini awu ay hore non ma hora ne yal ummam ona be munafiki awen ama irara no re o o kusa hile so da jike ukele ta ki wono ina ro o e ko la yujawiz hanajiruhum o kparo banuhu doki bal allahu azza wa jal yakul oko mulya na ka ono nyido chetengun oki ya ayuha allazina amanu ma hewna nay ka odawnene inna kasira min al ahbar awro awro ina ka anoye ni yahudin wa ruhban atanoye ni nasara la yakuluna amwala nasa bil ewa yesu ti ana ndure kai were odonyi church ili onu meche isan mo na da meche wala bali millionaire wa yasudduna an sabilillah awle mono dai kabe ya hoza huni uzo mori subhanahu wa ta'ala enne be ken enne do anabe da de da honya de ba uka e na kai enne ya che che enne na da hono enne ya asị dọwa look many of those na kai they are ticklish be a power ni be na da ebe enre anibisa ege power sọfọwọ amanu yada aba mere nyi ene okomori oyeko gbee ewara ebi n'okomori ala anyị tibi joshua enere hi ndị akụ komori ala ebi amada tibi joshua anya na kọ iloko ja ile na akọ na ọrụ anyị maduwa ọrụ anyị tọrọ wa tibi joshua ma ya tọrọ wa awọ anya nyọ ni mbabe ere ere dɔmani kenyin ɛnyɛ nɛnɛ dɛ wɔ gɔ wala kaba nyari yɛnu ɔma le si yɔ ɔmi ke recitation wɔ dɔw bɛ kenyi yiwa yɛ ŋun ɔyɛ kɔ yiwa yɛ dɔ kɔ ni buhari ka yɛ ɔdɔ nyɛ sɛ dɛ dɛ kɔrɔ aruhu na kɔ mɔna mɛ bi ne yi na ka alu suna na bɛn ama arijɛnu e rɔ esu san ana ndaka anyị nada ana ike ina nu babo eno ye ni ina an babo koko ya ni yahudi ano ye ni ana ika ye e ya ri go la ri la subu de bare ma den ne ze ka wa ye anabozin ana ba mara ni ma sheik, ma sheik ay ana ika ye e nes ka wa ya anabozi ago wa ye atupewa de ka ho wa hali sawa me salatu fati kunya akwa bere non kwere de wuri wu ngorere ok kawlu oye kono kake ahlul bida yani andi bida humul muhallifuna lil haq ene we nay ka ene joni ila nay kono we dan alladhina ahdathu turuqan muhtari'a ene we nay ka edu dibe uzonon uzileche wa aqaidu fasida ati akida nay ka e akido diyawen to do he sharia anay ka do shen be ni sharia كالرافضة أصلا ك الروافض يعني شيئا والجهمية جهمية والمعتزلة أتي معتزلة والأشعرية أتي أشاعر والهوارج أتي هوارج والقدرية أتي قدرية والصوفية أتي صوفي صوفيا والشيعة أتي شيعة وزيدية إن شيعة أبس زيدية is part of إرغو شيعة ونحوهم أسنا يكوبينيوا دوك وهكذا إخوان المسلمون يعني أروان كوامل إخوان المسلمون <laughs> especially alasiri I mɔna kɔ ina na ka I anu yɛ ke wanu shaitan na because democracy yɛ kɔ amɛ they are democrats What tablig wa jamaatu tablig ati jami tablig <laughs> ana ka <laughs> nure ke ya ŋɔ lɛ yɔnɔ mɛ ɛnɛ ma ka lɛ ire sunu bo rɛ ɛnɛ ma ka ɛnɛ ma kɔsi knowledge asoma kemɛ de ɛsɛ bɛ inu ya na yɔnɔ ero ka mɔna ma sɔn na kɔsi knowledge it's a waste of time oye ko dure ki sunna ene zere on e to men aba ri sa da da no re asasi ti bi sa oye ko eh, eh, ene eh, la hada la modi bi ndeka eye fadawi ono we na soro ba fadawi lo amal aka kena ubanya na no ko mo koronon doke wa jama'atu jihad atu jamai jihad that is especially ena ka ba ya wala kena bi gairi hak na ku jihad ogoro amma ni final an sai suka dato muna kai e zai kunyi jihad wallahi ayin jihad abubuwan to mori sallallahu alaihi wasallam aka man mata walam yaguzzu walam yuhadis nafsahu an yaguzzu mata ala shubati minan nifaq ana ka wa sha tete wale ba kure ko o oh, ina ya ko owe wa ko muri na wa owe ya ko ama ogoran e eh, bi gonima oyego were banye otu n'aka wa akwụ ọkọrọ n'ụwa amanị sụrụ jihad <laughs> na jihad is not part of your akida den wee su mata shi obatu mina nifa ipa ni muna vinci usu tina nawa ama especially ile ni aka ndura ahlu sunna yawan rawa sa sabe e kaza kun jihad nam daga nya an ran ma ana student of gumyawen gumyawa la ka hana aka sada ede kun jihad se ku jihad be awon mo e e na ka e akusala ede ka kasana kusala ama ijo do be ka akonya aho aho me e so nyon kan no dok wa hizbu tahrir aba melebin hizbu tahrir wa sururiya ati sururiya wal kutubiya ati kutubiya wa sabu abdurrahman abdul hal dok ate erago abdurrahman abdul hal ati husainiya ina shi ya husaini ya husaini abe me gure ire nyin wa hamas ati hamas yani wa agun ni wagwenen oro oro ne ko ama enye enyi eh, na no enyo da to na aya ni ra ona ndure ka ba wajin because of we are to palestine uh, palestine jihad ne aku jihad qaumiya jihad e ragwai ona ndure kai ale kuma kuma na ne e ku jihad e. eh, ha na wai ni re me palestine because one of them nyamane to kai e jihad ha eyanye eh, taidi ezunin anaya mezon dok wal habashia ta habashia wa gairuhum atayana ba min ahli al ahwa wal bidai ina nai kabe sa sai shaye na te adame dok wal adillatu ala hazr minhum wal bu'd wa tabaid anhum kaseera o adilla nai ka owe ini o ko no ini re ni ati oy kana ko de wado de rewa e ru pada ki fi kitabillah in wa mori azza wa jalla nyu de wa fi asari salaf atini ilai azu kuma kumi anaika enera farahu aka qala allah ta'ala umura na ba okay wala tatabi'u subula fatafarraqa bikum an sabilihi asuna sa si izi izi ni nyana mandabe do me kai anabozi anaboro anajere do kuna hehunan وقال دلغا كاي ولا تطي من اغفلنا قلبه عن ذكرنا اسوسا سنا كاي اوري نايتا اني اويتا ماي امور سبحانه وتعالى wataba hawa daika oisa oisa si oisa yan oni kenna ko ko ile twanen wa kana amruhu furta dome ka ile yan na ka dure ka oda ka de waru seku ele wono a e ga aga e ka e ele no ne buzo abe ana dure ki asubure ane na eze anya na kana ku jihad but the jihad is not fruitful because anyi ze lack omuri na ona re na ke ba ko de ko omuri mi sho do ko abe ndo mm, me ka e nyanwu join mm ka jihad ota o ita jihad no ta ido e kare omuri oni na. dɔke almubtadi mutabi hawa ɔnɔ bɛ ada ɔnɔ ayi k'a damɛ daa saa so caya ne wa min sunna ini sunna hadisi umar sabik ɔnɔ bɛ hadisi umar ana yi kɛ ɔra dɔbi di ini ɔyi kɔnɔ k'a ka isoni mi yɛn wɔni yali umam ɔnɔ bɛ munafiki ana yi ka ilaran ɔɔrɛ wa hadisi abi darda ati hadisi abi darda inda ahmad idi imam ahmad ani nabi sallallahu alaihi wasallam hundu ba nebi ahofu ma ahofa ala ummati al a'immati mudilin ok ison ma hura ina nuhu yal ummam ona wa dawi jen nana ikaye o dawi jen ni gwada hura de o ko oh, imam even amma ele o be ele be ga ka olo ko na ko riba so wa en kanare enwe imam non be careful of them enye o oh, warabik zahabe amma be careful dako hadisu imran

ọka fẹ̀yìn rọ́jòlù láyà àti ihe wọ́hùwà yà àṣẹ́bó ànàhù ọka ojú ọ̀nọ́rún ọbẹ̀ na ya dòrò kókó omori ọ̀nà na ń dàjà àlùzùmọ̀n fàyà tàbí òhò mi mà yà bọ̀ àṣọ alẹ́ nà ha ọka dọ̀ sàṣà ẹni sẹ́nà yẹ ọkọ̀ ọ̀nà kọ̀ yọ àjà ọ̀nà rẹ̀ kàkà kìlẹ̀ ẹ̀dọ́ mi. ọ̀nà mi wà á kọ́ dìbì kàkà ẹ̀mìlá nà ẹ̀ akidajal dìbì sanwa kanayo fakod baba alehi bado ahlul ilm oke ifa ini ono ye ene ni babu babu ibtiad an ahlil hawa babu na ika o sho be ko no lele e na ika ye be ni sa si oisha ye ni dako min asari salaf o ini inu bi ana ika o hono wado kuma kumi be ana ika ra para hu qala hasan ibn wa ibn sirin hasan eh, albasri at ibn sirin muhammad ibn sirin rahimahullahu ta'ala mula ma bayan laiba la tujallisu ashabul ahwa asura ya tu padana ka be ya sa sai shayanin wala tujaddiluhum asura ya berewa mahankata wala tasma'u minhum asura ya waire hemi kasete asura ya yo e ba ka ye ba ni so iska wa hona na ba an za ka ka du iska wa won we iska wa kasete sire u kasete teze boro ire arwe kuma kumi ana ka ya ka re di meni anwa oye ko ai kan wa wure ne bodo na waya to da pita were ai to pan we so poro we zo bo pa hure akwa kala abu kilaba abu kilaba rahimahullahu ta'ala umuri ma yamba okila tujallisu ahlul ahwa asure ya tupa na ikabe sa so shayani wala tujadiluhum asure bere wa mahangata fa inni la amanu an yagmisukum fi dalalatin okaya mo ne te ko nyu chiure nwe

dan hukuna wayle ni ja kale doka semeda ke won na hen ina anyi on na kan ri anyi like mind ila la do muri like mind den <laughs> no meke ya hulozin oy ko don't listen to them agoka onu inan onye ngwa bi yo wode onye ba ku ere ka wero ka ya ba no no ba na bi da donc wa qala fudayl ibn iyad rahimahullahu ta'ala fudayl ibn iyad umule mayamba akila tujallisu ma sahibi albid'a asura ya tu kwana ka oni bidiyo awe fa inni akhafu an tunazzala alayka lana aw kama hola inaki lano murihi ozirinu muri onya uchete tu anu lano ore tu ore tu reso eza <laughs> eza eza eza akoya amma sana zo ka ho me atwan de he ka anụ ya ma emifu na ebe enyo dịka ageke eko ara aga ya asịrị ka onni ka mgbaghala anyị wekwụrụ nọ na ya ya ara dị onye ko atụ iri n'ihe nwụda akwụ na jezi ene ena ọ dakara ịwa ọgbọ na ọsọ bụ na ọ ya da ọnụ ọgbọ nụ na ọ na wakọla ahmad rahimahullah ta'ala imam muhammad muri ọmọ ya mba ok ahlul bid'a la yanbaghi li ahadin an yujallisuhu awere anai kai ani bid'a even eboro ya nyenye eboro ya koro ya tunan e, doro ya tupewa dure karo wa agoka we ichada ehuna anai kai be ya kwasa bi hun da ya hodo na ya tulo dụ kai anyị ka wasi be ya ya da imam humaini wasi be ya e. <laughs> be yo odibi.

ine nwa wana be kaye eh me me skem ni dan bidio so afanya me su ya same eh, e hono no moli sai kam mesu da hi shehu ko salatu fati ha kamra halu sunna so ake wakala barbahari imamu barbahari rahimahullahu ta'ala umuri um, ananyo ne ba mayamba ya ake za zahara laka min insani shay'un min albid'a ake jo la hore to ha o ina za we we de yetere

dɔkɔ muri ɔyɛ ti zɔyɔ ɔyɛ ti kufa kun ti zɔdɔ n'ɔyɛ mɛ dɔw b'a mɛ ɔnɔkɔ kaa mori muri kɔmani mɛ ama wa asɛm ana kaa wa de kaa yɛ oyire no ɛnyɛ ni ɔ ne ma ni ka ɔkɔ ahlu na ala hijrahum wal bu'd ɔkɔ ahlu ɛ ne tere ka mi hijira wa kana ko de wa wa min wele kɔrɔ wa dɔ ka bi kama jam mina salaf asma kan man dawe irago ini ada kuma kuma na kera param wa qala shaykh ibn saimin ibn saimin rahimahullah ta'ala umuri ma yan baya anan ne ba yajibu an nuhadhir min ahli bid'ah okere le so be kaya korono ini le ahli bid'ah ono dure kai o ko ne hure no ke re ko ma ya ogo ya sire no na ne ya ya ma re hele na de re ba be oyego anyị anaghị asịrị na hụ na ndị ahụ dakwukwere ịnene ya ame ka anyị ama anyị bịa ịrịọ ka akawa amị nne dịrị inu ma bụ ịrịọ ebe banwa jini oyego bikọ ya dị iwe ni ya hine eme eya ni ya kunyi wen we ro ọrụ ni me ya ma ni jawahiru ma anyị ma anyị shari ya kutatul farida ma ni fadatul ya. ehe sa abo me mi de mi he ona goma ya nebe goma sumo diwi ama o se e wa honan aw ko man lam yarifu shar min al khair wa kafi ya o to yo diwi wa won ona ma da mana ka kele no re ko ra ka wallahi biri dande kan biri dan ke ma ona me de apologetic ọnà wẹ̀rí sẹ́wọ̀n abdulkadir jelani ààrẹ èkó dibi kú ẹ̀hún àmà wẹ́rẹ̀ rọ kàásọ̀ ọ̀làbẹ̀ ọ̀nà mẹ́mà ní algunni yàtí ní ehimẹ̀ ya tinye náà abdulkadir jelani irẹ náà kàn rẹ sọlá irẹ náà kàn rẹ awọ irẹ náà dọ̀wọ́ kọ́ wẹ́n irẹ náà kàn rẹ sun abanu ọwọ́ hídà wẹ́ wà káyé sọ wẹ́n àmà wẹ́rí jọwọ́ hìrùmọ́ni ọ̀nà kàá ọ̀rọ̀ naam Wọsọ ịgelibere ah bese gote magharịa ọ ọ muzakha kai atọ na ị ka aa pọọ mịpị liri ozị, ọ na ị ka bwozu bwo vi nọ za, daa ka ah ah wi lelee na nn, wi lelee na nn. E ma ma ọ mịrịmọlidi de ọ na ọ baa so na ọ ka ị nọ ná ị ka nọ ná ị ka sọ na ị ka sọ na ị dọọkara na ị dọọkara dọọkara ị na dọọkara ị mụ na ị mụ mọlidi abụọ na ị mụ islam. E ma mụ abụọ abụọ abụọ na ị mụ islam. N oyeko ya ke ka deba ka na poro na wa ko kala shehu amr ibn abdul mun'im as-salim shehu amr abdul mun'im salim hafizahu allah ta'ala umuri na bodo sere ake ya ka ahi talibul ilm ya la onyara mana ka kwazo ye min da'il asr in uku ana ka o inu man ala wa huwa hizbi al-maqitatun onobe oyedira gurago ana ka umuri oni heran kullu hizbi baladehim farihun dure ka ya bira gorda o ri hinaira no inan

oye ko so ono me loke oyi pazi irago ana ikirago non na yabi manhaju kitabu wa sunna mufsidatu li na ye iranu na kosa ndu wenye ngumbe of it yani etutu oyi ye bo du ha ehuna abi ehun ime na da ka na ka ya mbidia ona ka odo na bele na no ya ndure kai ile onyo nure na ka o jere wenya لك وكان شيخ مقبل رحمه الله تعالى يقول الحزبية مساحة أكاولي مقبل ابن هادي أكاولي حزبية بو دوسان بو دسبيجسان wa huwa eh, wa qawluhu qala ta'ala o ko ko ka ke omuri ka sabila man anaba ilaya wa sa sile na era barema bangudam hadhihi alayat fiha hasu ala tibai sabil alladhi sharaha Allah azza wa jalla o bi aya ana ka o kora hinan kae odo sasi ozi ana ka mo na wa taala o me ini sheria ka ozo no bozi warju ila al ulama do do le bande ono ye alladhina yatamassakuna bil haqq ana yana ka e man tuwo ko e so wada sobe al haqq zaida wa yafhamu min al ayat do ye wa ini ayono yani ore o yara ini ayono kae atahziru mimman halafa sabila allah taala ozonozelele abe nai ka eje onye ozo muri nai kon baba ne wanta ja subula muhallifa do be re tulozi uzo nai kai e, uzo no muhallifa bo juzo nto muri sallallahu alaihi wasallam yin ono me ya re re ko za obire ndo nto muri bire de meta edre ya dak wa qawluhu ay kono ka qala ta'ala mun anaba ka ya halazina amanu inna kasura min al ahbari war ruhban la yaquluna amwala an-nas bil batil wa yasudduna an sabilillah oka استدل بهذه الآية أوكي آسمي آه، هو هجا للآية على تذير أني أي كورونا من علماء السوء والبدع أنا كي أرهو ديوان دي أرهو بدع فإن الآيات حذرت من سنف منهم أوك آية أو كورونا إني بانيني وهم أحبار والربان أنا بي أنا يا إن يهودي أتي إن أنبابان الذين يأكلون أموال الناس بالباطل أنا أنا كي يلوغو دليل سوء ويصدون الناس عن الحق ده يا جيش زاهون ده يزال ويحذرونه من قبول الحق ده يا كاونوكا أسونا ويجينا إليو إجينا هني زنغاو ويقول eh ana na nyika eje na akusala ine butu ya akaka ya akusala ine butu di ayi mira dan ka ya dumala ama ya me na kada ya kure ka ere ejan kiwe ni ke ya dikeu no wa ka ana ka ka wona dikeu e sai wona na dikeu da welu dikeu ya ka sai kuna dikeu ere ko da veli program ai le no de ya ja de nene wona ka sai na dikeu sai da veli program an e ire wa o so huru ba yon o ko e isi blade show me oye ko ana me we haziruna de ya ka ono ka na ki je ne gare ne ana me ka ka e were anya na ko ire ka kuro nọ e me na wo ihe ama lekcha de nyo hino koko ene ya awụra ya ho na na wara ka e ọsa ka na wa ure ya lecture me rahimahullah alai esbe cha na ne then arụhụ na ọwa kara ẹwọn nye ẹ ọmọ mi rere nye ana asese sa atọ hẹn ẹyẹ bẹ na ama na eji na ebutu so another nan mẹ they don't want you to listen to it anọ mẹ nika ayi bi students ayi bi do kọwa na di kewa ha ni ẹ wọrọ nọ dan bidio ayi bi di aka ọ ka be careful ọ yẹ kó ọ na dọ wọ eriri oye ko ono me doke wa yuhadhiruna min qubuli hak fa dallu wa dallu di gwe ngwen di gwada ono ma ibi ke uka uka wa don waji ke to hada ke barabi ku weti chino awale doka wa ya kusuwa kida tete yana ko wasuwa kida tete wa bare makara because akida wa na bi jola ijen azala suwa kida tete ko ron na ehe ba bare tene zete because akida kare لك ويستفاد من هذه الأدلة وما شايف أنه ندل نون وجوب تعذير من علماء الباطل ويبلا لسنا بلا لسنا كقولنا إن أروحنا كأروح سبيابين وأهل الباطل أتينا كأن سبيابين وبيان حالهم وضررهم دوم هاي إذا سبيلا يعني أتي أم كتنا ينكو كنيدا لك وهذا مجمع عليه إلى أن نبي يمان نبي يمان من يمان دابوين أصلا ولا ناي كاي مجمع عليه باتلين تبتوان كما نقل إجماع ابن تيمية أصلا كما شابه ويبتلين تبع إن لا ينايك ابن تيمية وابن رجب الحنبلي والنواوي وابن حجر وغيرهم أنا ما أظن ركايا هيان wa wa wa ta da nan he dukwa kaneka e ai ba haru alu sunna yon e se ni yin ni si meyin ana me ya shahida ya yin ya ba wa ime ka ki shaykhul islam ibn taymiya da ya kwada ni nke ọnụ ọbịa dọba gị tọhidi je etan de na ya ba no e da bi tọhidi na bi diga hi ase ka e ori mushrika no ma fa weje nwunye doke asamina anato ahenta alhirsu ala mujalisati salihin oyin nyira wona nyira anasoro nyira wo oyi atu kwada kumokumi wa halil fadla tana ka nyubani قال الله سبحانه وتعالى لنبيه محمد صلى الله عليه وسلم محمد سبحانه وتعالى او كايا نبي محمد صلى الله عليه وسلم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي نسولو رنواو ye yapluwa ya pele na ikaye e ya hio mori ene e ya baduwa nu mo so na wata de ya hio ini enele atoriwa yuridu na wajahu de yi hio mori onan wala tadu ainaka anhum turidu zinata alhayati dunya afiji shei kuwewa du kwesi ogwe honon daika ahana ka edabanyoyi ile wure ku eskele un izu bi jadi ke weze kure uzo dako wala tati man agfalna qalbahu an zikrina azura sa fa naika ayi ne reji so na ita ma wataba hawahu wa kana amruhu furta dure kai wa kana amruhu furta dure kai asasi oisha ye ni dum kai ire ye ni o babe ire ye ni do garahi ana kire ya wa daven dure kai aida ka do garahi ya o wara che te do gara chukuchuku saka wa qala subhanahu wa ta'ala umuri na nabi araka ka wa yawma ya'addu zalimu ala yadayhi e ko na ka e na ka e o be ni huna eva je o ni lero yakulu de ya ka ya laitani tahawtu ma ar-rasul sabil aya ma yani se da ku to muri na sallallahu alaihi wasallam o mi ani da ya wailata o da o dumuko laitani lam atahidu fulana halila aya fe mi do zan ono baro wa men ono bone namen ono mi akwa ngode la qad adallani an zikr ba'da izja'ani o re gu muhulo de huna itama ale na nai kore betu wa kana shaytanu lil insana hasula lil insani hasula awari shaytan yani bobo da ne ten shaytan ne skai ono mohinyo sira do rainera ekuyamal kiyama wa yahludu fihi muhana dake Eh, oyimbe hahire no kolu oyka al hirsu ala mujalisati salihin oyinyira wana kola nyira oyira tupodo kuma kumi asubatu wal mujalisa ono kawa ya tupe ndo ono kawa ya pewa ndo ya tupe wa wal alifa da ya urwa kuwa be laha asaru ala qalbi wasaid oka ile non wa mana ya tupodo kuma kumi onyi ife ka anyi soba kutu inai anyi soba meka aya odabara atitire susa na kawa ina na ze waliza jaa amru min allahi azza wa jal ona ndure ki odo wa hunu mo na ikono nyu do cheta ngon wa min rasuli atantan bi mujalisati salihin qada ya tu badu kuma kumin wal budu an julasa isoy dolo no leira na ikaye azah imewe asura ya tu pewa fa min zalika inan ayatul kahf rakmu samina eh, wa shurun ona men inan dawe aya in kahf onije pe papa son التي ذكرها شيء أن شيء ما شيء ونان يعني مقبل ابن هادي أنا ما تمانينا ونان قال ابن قايم رحمه الله تعالى ابن قايم الجوزي في هذه الآية إن آية فينبغي للرجل أو وليجنر أن ينظر أن ينظر في شيءه أولي أن يصور سنا يأتي بشيء كان دوك شيء وابن جين وشيء واو وقدوات أنواع هما ومطبوع أنواع ساسا إن وجده ممن غلب عليه ذكر تعالى واتباع السنن وأمره gairo mufrit oka ana ka wele ka e ona ka zikiri o ita mayo mori onu chienwu da sa si sunnan a ere ya ndo gara hizi ya ai mudi obu ebe akara ere ona bidere ka hono do na reba kwa kwa de an ona bidere ka ono je so na si kwa kwa de ebenyi bal huwa hadin fi amrihi bonya ne do tenje e tere inire e ya fale tamasako be garzihi dai kai ahan do wa pa da hanai kai ilimi arwana inan لكن فهذه الآيات إن آية فيها حصر على مجالسة الصالحين أن يوكا أكو يودا أو يدو بلوكم كمين وتعذير من أهل الهواء أتي أي كلنا إن أصلا يدو بلنا كاسا سوي شيئا وجلساء السوء كما تقدم أتي يدو بلنا دي أسمع كم يدو بدي دوك وفي صحيحين أو إن صحيح هيبا أن أبي موسى الأشعري هون أبي موسى الأشعري sorry de ya bangun professor here no ko amal ayatul furqan ayatul furqan fa zahir ana to ayda anna shehu saqa hal bayani hatta ak shehu isi me ahi hatta udivi o oh, ya to udivi kama fe muwade ohra min kutubi asma kama be ina hasain wen fa ina jalisu so la yanfa'u man agwahu aka awira naika o ya o ya to pozo o my fani ya naika e yani oni ah, ibu wa hurede o ma fa ne fa inda zalik o kenu mo no yatabarra zalika almiskin minhu wala yanfa'u zalik o kunu ma bo o le ibu hurede do kana kwere yani no siyo no ana ka yin sonye do kana kwere ana ma wa fa ne do ko fi sahih o e ben sahih na iba yani buhari wa muslim ni hadith abi musa al-ashari qala ka ke la rasulullah sallallahu alaihi wasallam on to mo le ka ke masalu jalisu salih apejuwe o ya to o do kumokumi o wajalisu so ato ya tu kodo dibi ka hamil misk bo ya suma ko na ka o she turare wa nafihil kir atoni wa kuru fa hamilu misk awira na she turare imma an yuhazika aida ka anyono sima weza e huna ndoka azonon manda tunuwa wa imma an tubta minu odo he hunu wande wure chi sen wa ima antajidu minha minhu rihan tayyiba be kadwa unan agona ka gwaida be ndure ka agoka wa idale tulale wa ajina be de urada gwaida ka ko na fe hoker awelu ni wakuru imma an yuhri qasiyabak anabinyi obe ka aida ka ame wakuru no akinoje do baro wa tira wa ima antajidu minhu rihan muntina abkawa iduwa na ajina be do wa tuchefe dai ka gudi wada دوك فعلى هذا تلسوسون فأنصحك بالبعد عن هذه الحزبية المبتدئة ma kauna no kawan lelele ijama laika ijama edameben wan hadhihi jama'atu mubtadi'a ate ini yani irago irago diwi irago dame ati jama naika oy kugo naika e oy kugo edamaben dale shawe ka jama'ati wan muslimin anwa ke jama irago iwan muslimin boran e na bedebe ya e shalo za kwete amenye yenye wa jama'atu tabligh ati jami'a tabligh wa jama'atu jihad àti jami jihad jahili aljahilatu alhamqa ana ka ora urukun wo we ame ka na ku jihad de rezo ide wa ba ha de no ho na na fo da ke na na o de ya je wa alayka an tuhrisu ala mujalisati ahlul ilm mi are o yinyira bo o ya tu bada na ka ono ya ben min ahli sunna in ahli sunna wa mushawiratun fi ma yuhdisu do wa ewro wa sino sebe ni re na me anyi na me ayatu da sino sebe wa iyaka mi wa waswasul hizbiyyin yani ire dibi na ana ka ira gwen na ya men ana ku yada fa innaha asbahu bi waswasi shaytan ago ka boshe ngube ni ira ni shaytan ku yada yan ana no ki ya idduhum e akawa no wa ya me kire no e me oze lako la ilaha illallah enyo mu dana wa ka Allah kam min shabi sale aya ya binu ya muhana ka ruwe mu kuma kuma hafizul lil qur'an ah qur'an mubarriza fil ilm fi ilmi sunna do hure to hayne knowledge sunna afsadu hizbiyun bi amaniyat bi amani al kadhiba yani e duaha ila gwenan lele obambeni ana kubambile chiaben وسيسألون أمام الله عز وجل عن هذا التدليل أبا هواسي أو جمهوري ini oyiwa ndure kɔrɔ nyɔnɔ wɔn nare da dɔn re kala dɔn re bua dɔkɔ wa hasbuna allah wa ni'mal wakil amma zona wa taala ɔhɔɛ dai ka ɔnɔ huna nai ka ɔda sha toran dɔkɔ kɔlu fi sahihain ɔyi ka ɔnɔ ka yin sahihain wa dɔ si hadisa na wɛ kɔlu ansa kabil bod an hadhihi lizbiyat al mubtadi'a ato ɔyi ka ɔnɔ wa remare sa sa ka e ma ka ɔnɔ na ɔyi ni rago nai kira go da ma e anin al ɔke irago e hiya min al bid'a allati tanassarat fi asrina wasɔrɔ laha mɔhɔlib ɔkɔnɔ bɛ ɛrɛgɔnɔ ka ene tɔhɛ inu ŋmayɔnɔ anyi ɛɛ ɛrɛ anyi ɔɔ that is ɛɛ sahɛ ɔkɛ ne ahu ahɔnɔn ahohɔɛ ahohɔɛ mɛyɛn that is isana yi ka ɛyɛ ase drug ɔda ɛyɛ jɔ ka e, ka na mɛ dɛ ma na kɔ la wakɔtakɔ kalam ala hazard min na mubtadi ah ɔkɔlɔ adɔbi di ɔyɛ ini oyinu lile na kene da meben wala ala azam min nasriha hum al ihwan al muslimin wa fasailuhum o kana ka ene ya ta kaya ta ene bi ihwan al muslimin atene hini class ene wa kataqadam al kalam ala hadhihi al jama'at fi sharh hadhihi da'watuna wa aqidatuna o kana ras dawide yani ras dawide o kala ini jama'en yani ini wa ne me hadhihi da'watuna wa aqidatuna an mukbil ibn hadi al ana ana chere kọlu ọyị kọnọ ka kọ wa alaika an tori su ala mujalisatu ahlul ilm mi ara ọyị nyira wo ina ya tupo noye mujalisatu ahlul ilm kal giza ọkọ ya tupo noye boy asman kai isori abon yani nutrition kama qala ibn qayyim rahimahullah ta'ala asma ibn qayyim al-jawzi amma ka kai wa qad wasafa nabi sallallahu alaihi wasallam man jalasa fi halqati al-ilm lil ilm anabi sallallahu alaihi wasallam o juwe ona ko ya fa awa ila allah o se won na na komuri o don fa awa ho lo do mori don we hin rawa buhari man buhari adi hadith sanan men an abi waqid radiyallahu anhu bi abi waqid mori hin ayira ako abu hurairah kana yuksiru min mujalisati nabi abi hurairah radiyallahu anhu o hurayatu ini oy oyatu annabi fasaru ahfadu sahaba dawala sahibi na ka ono hadith fa mujalisatu ahlul ilm min ahli sunnah oye atupo na ikoba na oye ina ahlu sunna tastafidu minha ilman oba shaifa na na hunan ina iroye wa amalan bi sunna do me kaye wa mukololili sunna oye go do me ke wele ko mani me du hose ka ele anure man oro ya tupo na oye ina ahlu sunna ani na no me lo akarama ka wa man reme ida yare amma wa ya ko da ba ahlu sunna sai wa na hosan oye ko a ah, banyu zuwa le kama ta tirige gece ma ta tirige gece no wannan sanara ya dane da be tim ka mala an ah, yon na kaka ba tirige ge ai han ka na feto ka ala o we amma ige e bonon da ore eh ore ko na kana nan e da ma ta tirige gece nan in hadisi ali ah, ibn abi talib sallallahu alaihi wasallam o yo ka wa ta sona son hadisi sahih so sɛmɛ waa ya kɔnɔ yɛ suna nye wɛɛ ya ni do tuya ama ko ka wele karo hɔrɛ mɛ do ka ka wa ma ni kaayɔ la mu wa ma ni kaayɔ la sɔnu mu amusɔn o mu arisa sɔnu o mɛlɛ yɔ sɛmɛ do wa bɔ yɔ do bɛ ɛbi ama ni ka ɔna na ka ɔmi na rɔ hɔ ɛɛ ka ni mala ayi <laughs> e, <laughs> ba bɛ mala eyi zi na yi daka oizo daka ni nasi kulawe nọ ono mendo ke oba meke okose di knowledge of sunna oye kọ especially anya nda ya ka be me enwe na asa asi ka bela roho akun oye me me ka ka ebe mu anya roho hinu mo na wewo anyị na ure ehe onye anagwụrata wee nye nwuhe ehwa bibila ala meru ka abanye onebe na ehe ya omekwe ana anyị mamughe asị onelen enehe ya ebe ọgọgọ da ani je wala ndabara ya to do kure ka do kwa ihe do me kai ono reka ah e ma be ha jine eh eh aba we so busy ana ma ni nehi especially na awore chona yenye ele yota oyibo anyị brọda enyi ihe a chọrọ na ede chọrọ na asa asọ ihe ọnụ mmiri ebe anwụ yara amala ihura nyo nono naka mala aso <laughs> ile na dambe no leta o oy wa ihe mo zurgiban tazdad hubba o hezo na kezere bo me ka anye datun but ọrụ ọrụ ai problem no ọrụ ọrụ nyo wa ha se de kai ihe malo ni we ha ni da oye ko ihe we ha agoga we he na o he o ana men de ye skam we ite haful bashar yani in rai waliyul amr yana wado we de sai hakke na ka sai hawa kaza oro ro aye ko hakke ya era waliyul am yes aru oro le de obe he wa wa wa ama were aru ni de wa so busy mwenye aru kuro kai e won le be he o eh en san ma ka wa dan na pala ozo usaro hwa mika wa iti zodo mika wa niwe nure kai awal kwa se chadu wa dikeu so ana me noke oba mika wa e wa ya tupe wa do mika wa la ni sunna duwa shaifa no hono bene ilman wa amalan bi sunna wa bodan anil fitna wa gairu zalik do me ka wa huran dalo wa do me ka hibitina izemile uzo ahana ye chuwot ahana ye chijoka weda ka chedai kauna ya tukana duwe nyinyi ne ya dageo ija hausa eni enija ikaye urigbo chono na nyuhun ana no hora ya to da na bika we to watin amadu ere ko eta joda me de ore nyinyi ame me se diara so go we should form the habit oyeko ka ena ke omuri ona ore ro ewache wanya mu benefit hunu ya ni luhu ahu tu ya kai mala miss ka we non miss kuma ba mazete oyeko asa ikaye awro awro daka arɔrɔ rɔ dike wa ɔzɛ kase dɔ dike o da hɛ mala mi erika wa bizi ɔnɔ mi ka ɛm nyɛ rɔ dike o yɛ la mala tɔ hirɔ yɛ zaa saa wɔn ɔlɔ amɔsɛ bɛ hirɔ hore hɔ baaki ahɔ rɔrɔ ana so yiki so ɛwɛn na you have to benefit from ɛnɛn rɛnyi asai ka yago ka ɔnaba mi roro de ɛhɛn rɛ ɔta dɔkɔ kɔlu ɔyɛ kɔnɔ kaka wa iyaka wa wasuwasu hisbiyin ila ahir mi are no ere ena kai wara ini rago du kwel kai yani azanan sada kai da yana woro no nile sama da ka hana no akwa waswas hizbiyin kasira minha okay ile ni irago ku ya dai oro inan adawatu ila anashid wa tamasil wa samara wa rahlat okay bai hada dure kai ana dure ko ro ro ai len na kai ahikinis kajin oyeko waja ya enetu ohi waja adize netu ohi umwe kaka sa iru fi iru ba sama sama dena mure na ọrịa eh, <laughs> ni kaja ha eje ara fi tanem onye emele zo hari ya hey aga oyeko tu ohi ni ko onye wɔtamasil ati ɔyɛ nfamu drama ɔsamurɔ ati ɔyɛ kureka da da kureka orugorugo da wa kureka ŋɔli sɔɔ na sɛwọn Ezi di kew wɔri hilat ati ɔyɛ ɔyɛ ŋɔli hɛbɛ wɔtaziru minal ɛn de ya dɔla hɔn ni ɔyɛ ulama de ya dɔla kɔni kɔli n'a ye kari la ma ka waqtu hadathana wa barona e eh, umeka e eh, na kwa kake ai hadathana habarona hasa nkoko we umeka ai anyam samanya ao umona ide no umona nyo wono <laughs> ya kumuri awo e eh, nyo sa anyawa then how no be solution in e ebola oye <laughs> wa ku wasuwe anaenda kahe eh e ya wono na akusa ye jihad anamla kamirai rahimahullah alay oko oh, oyiwe oh, wa ga ka uwe banya wel ijaba na internet de duka iwe ni petal yo oh. ali ka me hewa ga ko ni bolum tele dai kini bolum wa no bene tuwa don oye go iden ni there is no time to waste ana abe da he eh abi me nwa wa dai palestine eh, no <laughs> anya dị duwele prof ebe a ehụ laik mmiri ọla ịza mari ọka ọ na anụ n'iji ha ala ikiri ya akwa na laik n'igwe ntọ na mobi ịnọ n'ihe nwanne onye go ala ọrụ ọrụ ehi libya na eya esodo na ya adịba abịa ehi onye go ọrụ ọrụ ya ọma na ya ehi libya ala enyima na ọdada na na eleke na nọ jihad ama ijetu libya ya ire ire

okomori ya na-ajọba ni ndo inuma lafi nle ne ya jolele ne ya eno ama ijiri ono otutu anya na ko ya ọkụ doka eh aruho onya okwa akirela no ifesole eh sasa yo akara kwa kare jihad mi kai eh na manu kuwa para we n'ihe ahụ unoke anya ne no oke na esi se esi su ne ama iji shehidi ba na we the crossover ɛbɛ nyɛ nani moto mi ka yehi jo an down na bi mtn na ɔdɛ wɛrɛ b'a ka do bɔm ban ɔyɛ ko da ka ye yɛ sa wɔra han then wɛn yi access ɔwa kɔn wa wahala wɛ plan do da yi ka ye wɛ kura ba no gɔgu na so ere ŋa ɛyɛ la dɔ mɛ ka e ma ere da ọkùnrin náà sọ́sẹ́ ẹni wàsíwàsẹ́ ni fíkì olùwàkẹ́ dẹ́ ahẹ́ nfa àtàrọ̀ wẹ́n lẹ́sí sẹ́ mí náà ní fíkì olùwàkẹ́ àlùbẹ́lẹ́ náà kàn ní fíkì olùwàkẹ́ dọ́kọ̀ ọmọ hùwà fíkì olùwàkẹ́ sẹ́ fíkì olùwàkẹ́ kẹrọ àtòjàrọ̀ ìsẹ́ náà fíkì olùwàkẹ́ dẹ́ ẹni dó lórí ìdí nísèpà anáyẹ̀ká adáyọ̀nyáka wàmánilé concord náà ọ̀ Vanguard anábìlẹ̀ ìlànà ọ̀ Vanguard alákyẹ̀rẹ̀ tó àwọn anáwó wílé tse ẹlẹ́sùn ati oyiri di magazines wa mutabi atil kanawa den ne foli channels ya hono no now ono ni fikir wake wa ko ya this so wa so fikir wake wa ni fikir umme ma e umme me cv e ti chono na kuro wa be do toro wodu we uwe Na mdada nye ne do ka eh abi islam channel area bo ene channel na akere la se shi aka ana be da dɔkɔ min wasuwasɛm ɔyini oh, wasuwasɛni idaahuhum al-idadu li kiyami dawlatul islamiyya di yinu ka ustu ka nye dawlatul islam ustu ke tenye muja dure ka ya nye ne umene umono emra be nye ne ma ka re era ba e ka democracy mi ka democracy e da me utugo tu re nku problem o ho mala da do enya hete me le ababa na ababa na nya no me because democracy ai na ba wajene dɔk wa kaifa idad indahum yani o meya e wuce nyango dane bi demokratiya ele democracy baran wele iwanu muslimina only can take over our government sa se do democracy government of the people by the people to the people mana sala wal intihabat atoy vote oyeko you don't need jihad just go and cast your vote just go and make x in a ballot paper uku jihad awo wal burlamanat ate oina ini parliament do wa kure ka eh wa do ka sale kwa sonya lele kuku hijabi ni school kaka he me abe eh, wewe ni no kuka ebe ko is confusion je to onon this anya na asale ku hijabi ni school wal hudur li qawanin al kufar Atọ isɛdɛ ye ɔkara ye ana yi ka ye lɔs i ka yuri abin ila gɛrɛ zaali ina laba min ala waswas ini oye kule yaza ye alebi yasirifu na biha nas an elmu shar'i ɛne yase dɔda ye de yase tɔda ahun ne irɔ ye ana yi ka irɔ ye nɔ be ana nyi ini sariya ni dɛni yɛ sɛ ana yi ka ɔbɛn nasɛbɛ ana tɔ ɔnɔ yi kana ana tɔ awo na almuhafizati ala wɔks wasiha ɔnɔ bɔ isere umɛ ati alafiya no mori so.

oisere ma ire ode nwabe yo na ka koso ye wa ila e abo do al umur do ha bila samrati an nafiya yani do le etoto ana ko ma Ile ire ọdọ fi <laughs> kama qala ta'ala an gomo mona wa ta'ala ka e ba ka ka an takula nasu ya ala ma faratu fi jambillah o o ihe ha kama وقال تعالى أتركوا نمك كاي هو الذي جعل الليل والنهار حلفة لمن أراد أن يذكر أو أراد شكور أنه مرمنا وتعالى أنه ملاه أتعدو دولي كاي إيه أدام ورسو ينبه inis kono tamai abe kae onis kono kumu ya boka odo ba ne sima se me de ra ho ba be anyu kola na me ni ra ho sima asima na asai kae me na zo me de yone donc wa qawlu o ko no ka wal asr ono sumuri wono te ko innal insana la fi husr aveni inhi illa alladhina amanu e na ka enne do wa amilu saliha de am qala da wa tawassaw bil haq de ya kan wono ini o imizaida o ikizaida wa tawassaw bis sabr de ya kan wono ini o ni suru tlaswan fanasu bil asara o ka de ni bana inhi illa man istagala waqtihi fil iman e ona ka e o yuzi man o dumani ha ini o do wa amilu salihat da mu koro da wa hadisu ibn abbas o hadisu ibn abbas qala ibn hazin ibn hazin o ka ni'matu aki ni'ma ma yatana amma bihi al insan wa yastalizuhu ana sana kai azasa me ngome da suine onanen wal gobna aki gobna an yastari bi adafu saman ona we ka wahe ere isana ka ono de muhu ni sana ka anan awo ya bi obidoni samanu mesi aka wa ne sa do jo ha e ma na una yanda ki iyo so honanen faman sahaba da nuhu orna na bika achen wan on la lafi aben wa tafarraga min al asgal al aika do tususuhuni iduru ana dozuru wala miyasa le salahi ahiratu do re ba ho ere ba ganem wo isitinyi eku ere man fa huwa kal magbun fil bay boy asman kai orna ki hiyo me inu huwa isabon wal maqsud bayan anna ghalibun nas awir awra awra la yantafi'una bi ɛna eh, ma sɔn ɛfa ne ho ne alaafia na nye atomo soso bali asrefo na homa mahali ma be ni jua hada ke ba ha ne ye jua ha trefa fa yasuru kula wahidu minhu bi hake wa bala no kada bala yuzko kunya ina ne da ka ezama umau ezama wa tora wa son walau annahum sarafu kula wahidu ma fi mahali ene ya ni jeshi ode jua ha ko kunya ni sonon twahan lakana khairul lahum ay ha oyan ono yani boy lai wa yani ozono aybe ana ndo ay kai umman sejo atnan o ese chi sehu kene daka wa yakulu nabi sallallahu alaihi wasallam anibi ka kai la tazulu qadama abdi yawm al-qiyama ahoja nabi adam o wa je o ijo ijo mori akuya yawm al-qiyama hatta yusalu an arba aka husaini sana an umri fi ma afna aba husaini rayan ina han yani o hanu wa mena hanan sujo atnan wa an shababihi fi ma abla o zuya mo no be zuya mo ha so se zuya mo han me yani your youthful age wa an malihi min aina kasabahu wa fi ma anfaqahu ogwanu nye eke onu nye enwe menyo sudu atreswa wa an ilmihi madha amila bihi o iyo nu kosan susime yani ewe kosa ye hasara akro rawahu tirmidhi an abi barza imam tirmidhi da wani hadisi abi barza radiyallahu anhu mulina li qala ibn jamaa yani ibn jamaa rahimahullah ta'ala umur ma yamba akiyubadiru talibul ilm aka ọ̀nà ka akọ́sọ yẹ ọba ahẹ́ shababu hù wà ọkọ̀tù mìíràn obi mu hàn àtùmí ọmọnà ka ọ̀nyìn nẹ̀hẹ̀ ilẹ̀ tẹ̀síl ẹni ka ọ̀sídùdá wàlà yẹftar bi xọdá ìtàswif ọba abilẹ̀ wọn ọba jìbànilẹ̀ ma ọba tọkùnmi yẹni ibi ni máa bẹ ìjọ wàtàmíl àti oyi hope aba ukonko nyo nome inira ya no la badala laha wala auda arna enyo domre so enyo na kai areba se tizo ukai ono no nudu han asido ile so ko wa qala ibn jawzi ibn jawzi rahimahullah ta'ala mamula mamba okay yamba gelil insan o barada an yarifa sharfu zamani oye ubanuman wa qadra waqtihi fala ya de omen ho le lahazatin fi gairi kurba aso ju sejo na ha da sai ka ba sai ka sai ke ba sai ka gure mori nuna ya to do internet ro wo iso no wa si za na ebere na ma fa no be o du we film wa yuqaddimu al afdal do se da be ana nyu ban fal afdal min al qawl wal amal ana nyu ban hu in re ka to kora wal takun niyatuhu fil hayr qa'ima min gairi futur mimma yajizu anhu badal okay do kai aran inoila bamana mani je enwenwu dome kai me ini min amal ino dala ni waka ibtanimu ayamul hadasa wa unfuwani shabab okay lagwan amona ka o mawawa that is umona ka o wudu mu ha atuma man ho waje kenle ana ka mawa ira ya wa enwo ira na abdullah ibn am na mame istamta bi kọ́lá ibnu hubeirọ rahimahullah taala ọkọ ibnu hubeirọ omori ma ba ọkọ wàlúwọ́tò anfaso ma ana ètò bihe zihe ọkọ wéere ome ọnụ katara iwe náà káyẹ ahụrụ ka ọnụ ọdụ kwori gị nwaanyị tere ini oyisere warọhụ asal ma ala ikaya dio ama mere káyẹ ọnụ ọhịrụ wọn ini sana ikaya they don't care about their time

salisan ogwata qira'atu sayru salaf oika itopodo kuma kuma na para huwa hirsum ala awqatim diyere ememe jana nyirabo inumenne rabi'an an, al-maut wa annahu sayanqati amadu tamaisu awukai ona dukola da nowe ukara wasida umonu ni one doki ho misan tazkuru al-janna o imo tama al-janna wa andahaluha wadarajati yani ana ka oyen wan ate ugena la bai nan sababu al amal sabi sababu na chata nan wa al amal ukoro donc wa hunaka awqat al muhajjara ani malaika idhi duha inda ba'd talabat al ilm inde ana ka e bonoye minha inan ane fudulu ziyar oyin hi excess visit e we abora wa ngun lan den we hosan du hosan ya ga kele hora ya bi kan wa sha mu ma dai ko ile si hora ben wa fudulu nom ato sha bu meswara wa fudulu kalam atɔyi awɔyi kure kana ita unnecessary excess de ka wa fudulu kal atɔyi le sogo excess ogo anu ni dɔrɔ ahɔ wei sika wɔnyɛ abi million wa mubahat atɔyi le excess isana ka zɛ ka ama mani zɛ dora amena akɔ ti tɔha doro wɔ yoguban muhadaru ha ɔke ɔmɛ do do ha ɔni do ha dɔbi hi yɛ dɔkala huma ala zikiri ka wa sukuri ka wa ibadati mamori na wa gomo wa ino ay moita ma yawo ato ku wa wa ate o mi bada wetere doke ashiran anato yawo onawe al ihtimam bil lughati al arabiyya yani no no iko ni mugbele ibn hadis be odo dubani waza gigiri ma yani al lughati al arabiyya yani o iko se larbawa do aka fata fata'ahuz min al lughati al arabiyya ona ka wasa hu ne akorora bawa ma ya sake mu bihi lisanuka ana ka be tenyira rawo je ijo wa ka wa ka da ka wa ka kana wa ma turafu bihi irtibat al maani asna ka ye o wa me ka wanya nguzuge yani sebi itumi isono wa ka duwa ye donc o ye kono ka ka etimamu bi lokatel arabia wada gigima akorora اللغة العربية لغة القرآن القرآن بابا أنا بقول القرآن قال الله تعالى أمرنا نبأ نكا إن جعلناه قرآنا عربيا يا مك القرآن أنا دايك نربوا يعني لعلكم تأكلون أقولوا أن يمسروا يهونا وقال القرآن العربية قرآن دايك نربوا يعني غير ذي إواج أني أهل لا فلغة العربية هي لغة القرآن الكريم يعني القرآن بابا أنا بقول القرآن أنا يكون يبان ذاك وقال شيخ الاسلام رحمه الله تعالى في الفتاوى شيخ الاسلام ابن تيميه امور ما با او كان فتاوى كاي وكان السلف يعذبون اولادهم وكاوري ادكم كما نقالوا اي باوا اولادهم اجن على الله اجن ني ان او اكرار دي تو اغ فنحن مامورون اي امدا امر ايجاب الى نايكا الى الصواب او امر مستحق الكبشيان او امر استحباب الكبشيان ان نحفظ قانون العربي كياها يعني لوس ana ko wani arbawa wa nuslihu alsinatil ma'ila diye tinyo ana irara ya na ha huro ga na ikaye ya kira arbawa ya boda nyinyin fa ya hafazu lana tariqatun faham alkitab wa sunna bu do sire uzanu zinyan wa understand kitab wa sunna wal ibtida' bil arab fi hitabiha diya hamani arbawa e ma kare falau turika nasa ala lahanihim kana aiban wa naqsan o ka ana wada in ire ya na ka ana ikaye ire eyo nyi yawin aka dɔba ije ha iwa dɔba kuma iwa wakala shehu mubbil rahimahullahu ta'ala mubbil ibnu hadi umuri ma ba aka ba fi zaman istihana kasira min talbati al aka nu mona ina nan ozoro oro a student of knowledge oro oro ira she wa bil lugati arabia ira e, rarbawa o yakosan wa inda rasuha fa shahada e ba kana kosan na gold finish certificate dure ka bsc holder bsc eh, in arabic ba in arabic amma wa karar bawa ya onyan ka dake asanan o ini muqaddimatul almumti fi sharh ajrumiyya aw man shawa ini muqaddiman wa ka dake ilmu nahwu min ulumul islamiyya irai nahwi o ini irai adnan almuhimmatun ana ko ni gigirima allati yajibu ala almuslimin ana kire so ere so we ko morin an yutuha ihtimama ko siyo yani ozaji girima onya ne kaka kakaka we warabiki do wa ewe enyi zogu is ada al islam fero na muslimin an lugati dini ago kaye oni be dini en bana do la ho ne e kuri adini ne wa yusgilunahum bima laysa min ad-daruriyat de ko de giwa sana kaye eve eza mawe ya ko mori kenenya yani min daruriyat na wallahu al musta'an ana ka isanon dani na dina duri kaye ozoro ro la he public admin public admin wayani na kwasara rubawa dawa ka siri da wa arabic wa wallahu almusta'an umuri ona ona magowan ona dure ke ara ni effort ana na anda wa take an serious ne yani anya effort ne oni ekuk ka anyi ahana ezoda rarbawa class dawa ka ahana ko to yes ko kina kana dia gaido

rahimahullah ta'ala yani ena ka ya never you need to wherever wherever kura wa you need to learn it then ibnu taymiyyah rahimahullah ta'ala aka ina ilmu nahw ilmu sharif awele roi nahw irawa be na ko ni ban ilmu wasilatu yatawassalu bihi ila shay'in muhimmin irawa na ka odasi na nwo ini se be na ka on ban ashayu awwal isi papa fahmu kitabillahi wa sunnati rasulihi sallallahu alaihi wasallam oyiye wo mo ri atinu to mo ri sallallahu alaihi wasallam فإن فهمهما يتوقف على معرفتنا وهي دو إلى نو يو أو جيت رسو واني روينا هاو وساني أقوى إقامة اللسان ويسير على جيت على لسان العربي رسول الله البوا الذي نزل به كلام الله عز وجل أنا إك إلى يو إتي قرآن إلى يوم مولي إلى يوم مولي أنا يكون يدو تتعون ولذلك أقوى كان فهم النهو أمر مهم جدا يعني دي أظني إلى نهو okelo ya wa nai kai o ni ban pada gidan mare maka a ni muqaddima ta shuruh al sharh ajrumiya yani ajrumiya o ni sharhi pada ki nam ogwaho anato ya woronya yani hadi ashara isa ku aro chanin anato ya woronya arrihlatu fi talab al ilm yani ono wa ihurehi o ina kwasaye wala aslu wala aslu asil o oh, ni uhiyata ino yata وقد رحل نبي الله موسى من أجل مسألة من na filatul ilm o ka ne musa o hurehi agobe ire masala ire yana ikaye ebi ni o yana ika baba we tura ko yana yan ya nafilu abi yan do hure ya gwabon ok wal gurba ijo do hurehi tusaidu ala al farag li tahsil al ilm yani waya kura dana be ka waye izuran o gorobo kai ozo nyumo susu o sizo oye donc قوله رحلة طلب العلم ويهوري يبوي قصايا قال علامة سعدي في تفسير في تفسير قصة موسى من سورة الكهف يعني ابن ناصر السعدي أنا كما ما هي إتوفي النبي موسى من سورة الكهف أكو في هذه القصة الجليلة من الفوائد إتوفنون أني إتوفنون أني إتوفنون أني جليلة من الفوائد أني الفوائد أنا يكون شتان أفنني شتان فضيلة العلم ورحلة في طلب طلبه وبنيا أتوي هوريه أين قصان فإن موسى رحل مسافة طويلة أن موسى أهوريه أيوريه أنا يكون lakia fiha nasabu fi salbihi ana ko wenwu o mo aisha wa taro safa li ziyadati al-ilm do chusi o ihurehi agobe o isinya da to noye walamma alama shabi rajula hadisa abi musa okay imam shabi amara ay rajulan hadisu abi shab abi musa hadisa abi musa salasuna yutuna ajrahum marratayn anya neta ana ikutu sheni oba abe ozeba qala lahu daka ka khudha bi ghairi shay'in da da tani summe ha con arojolo rhl pakpima duna ilamedina oji nọrụ rụse ese na-ewe ihunoso nnd kwụ ọkwte dai medina gwa hl a jab bdn adll rụse min medina e eh, ilasham hụrụ i medina nanwụch kon arojlọhụnụ ona ka no muri ina ile ke balaga ni hadisa ana sabi rasulullah sallallahu alaihi wasallam o tumu wa hadisi hunu ba sabi to muri sallallahu alaihi wasallam fatabatu fabta'atu ba'iran doni hiyo ila komen fatadatu alaihi rahli doni tinyangun isona na oyure yan summa sirtu ilaihi shahran dono hure e owe hata qadamtu sham pol dono mo sham fa abdullah ibn unais doni ka ibn unais fa ataitu manziluhu doni yanin fa haraja fa dɔtɔ hɛn dɔzan ɔmɔni zɔn gura ŋɔn watana ka dɔn lɛ dɔn lɛ zaa kuɛn kɔɔla kol tɛrim ka ka hadis balaga ni an hadis na ko tun mɔ hɔn wa ka na ka sami ta mɛ rasul ilahi sallallahu alaihi wasallam ka wa wa hɔn wɔn tun mɔri sallallahu alaihi wasallam fil mazalim in ri yewu na mɛ wa zakara hadis mɔ tama hadis hadis is kono confirm ka ye iza iza wa hɔn wɔn tun mɔri sallallahu alaihi wasallam wa qala ibn musa ibrahim rahimahullahu ta'ala ibn musayib umuri ma ba o kan kuntu la asira layali mi hurehi iraho wal ayama todo fi talab al hadith al wahid ini oyna kosi hadisi kunya de nasiha anato ewreba al ibtiadi an taqlid ona bi kolono zerere oye hamora qala allah ta'ala umuri na baban wala takum alaysa laka bihi ilm asu ya bisana ka wayo yan yandi ya bangoni taqlid na okay wajaa zir ibn hubesh ɔbɛ ah, zira na bɔti hubesh ɔne ah, de safwan ibn usa fakɔ lɔki ma jaabi ka sɛsɔ bɛ kɔla ibtigɔ al ilma bɛ kama ba kɔsɔ yɛ wakɔ lɔka fɛ yini sɛmi tu rasul allah sallallahu alaihi wasallam yakul ma wɔn to mori sallallahu alaihi wasallam ɔma ka ka ye man hɔrɔda min bɛ ti ibtigɔ al ilm ɔna ah, to ɛhu ni hidan oyini sɔ yɛ wɔda at malaika tu ajihatuha lahu malaika wa tɔba kana ti ta yɛ ridon bima yasna agoyi lai lisana kɛyamɛ وابن مسعود رضي الله عنه عبد ابن مسعود يقول آه كاكاي آه، لو أعلم رجل أعلم بكتاب الله مني ما يكا نجنرو أنا يو مري نام تبلغه الإبل إذا يعدن راكم من أموران والمطايا لا تي داني أطوي رسي نانوا نعم، آه، نعم. هنا إسانا دل ساعة شهر نمورا آه، لا أتيته مني كيرانان أكرواه هتيب في رهلة إمام هتيب البغدادي اوكا إني أرهلة وهو في البخاري ومسلم إلى أن اني بخاري ومسلم والراجع للمزيد كتاب ويسكا نيدا توين لانان رحلة في طلب الحديث للخطيب يعني وانا انا هيسان يعني ويوري اني اويكا في حديث هي امام الخطيب البغدادي اوكي قولوا اويكا نوكا كي التقليد اويها مودا لغتا نينا كورا جعل قلادة في الانوك انا ويكا رومان في صبع دورة تتنا اوبن واكي التقليد كنا اما استلاحا انو كورا يسمى انو يسمى كورا huwa tibau qawlu ghair min ghairi ma'rifati dalilihi ana ka wasa sadan ana no sasan we zo ile non hore na ka wasa sadan mutu bo wa wa qala shaykh ibn usaymin aka azman kama ma kutuma ka wala tafu ma laisa laka bi ilm asu je sana ka wenyo yan yan wana je sa je ni oyi sonon kai ma ma ni zimire hore naam ibnu sami rahimahullah alayhi oketiba man laysa qawluhu hujja isa sala na kai ile no ho mu hujja ono asa sa ile no hujja awe ne ye summa qawle mona dak wa hadha al a'am akosanon o ini o ibara ebe li anna tiba shaml qawl wal fil ago ka isa o ko ogo ile fatiba o rasul o isa sun tumori sallallahu alaihi wasallam la yusamma taqlida adama ka kawara ama kenen adama ka kawam taqlida abun tumori wa aman wa hakaza al ahadu bil kitab wa sunna awa mera me ju wa sele duzile ho ni kitab wa sunna wal ijma ate idaro ho entelin tabetnan la yusamma taqlidan adama ka kawara ama kenen because ani huja ne tuwa wa anna taqlid awali taqlid la yakun illa ma adam ma'rifatu dalil ebe ba nya e jozo aye samenu mare non kawaye wele kola mana me kan amen ama man arafa dalil awira na ka o oh, ye ibira na hore sabi uyetan wala hu qudratun ala tarjihi fala yusama muqalladan donya mu bare manene ahani re ako ni buhari o ni muslim ebe ma ya ka na be ya haman doko hukmu taklid awira kare na ben taklid yukarriru shaykhul wada rahimahullah ta'ala qawluhu ako batura yani oyka on mukbil ibn hadi al wadai onoga at taklidu haram isana hi taklid haram oben وقال لك إني أبغي تقليد منذ ابتدأت في طلب العلم أنا نيهري أي هم لا كنا دم أدو لا أدو بيشيو أم هيك أكنا ما سن هون من هون مهولين من knowledge هون مهولين ما يكوس أنا نيهران وذكر رحمه الله تعالى دار ما يتم أمور ما ينبع كأن ابن خلدون كابن خلدون قال أوكي التقليد يدل على ضعف معنويات مقلدة أوكي أي ساسا ساسا أصلا سيزو كاي أي كومي يعني sɛvi awɔrɔ kɔrɔ nɔ yɛ sɛbɛrɛ kɔ itu man ɔnɔ ahamɔda ɛwɔta wɛ wɛ discover wa o dɔkɔ wa sadilu rahimahulahu taala ɔsimi hujja mu lama ba bin adilla titibai ka kɔli taala ɛni adilla nabe ɔyi sasa ɔyi kanu mɔni ka kaa ye itabi o ma unzila ilaykum min rabbikum wa sasa idana yi komo subhanahu wa taala o tiɛ tɛw ne wala tatabi min dunihi awliya asu sasa wa bɛ mu muri yɛ nɔ yani ɔta ɔ ɔgɛnyɛnyɛ. kọlila ma tadakar no molis mana wataala ke etamana na sura sa ka no woliaben wa qalu subhanahu atoy kono mon kaka wa ma atakum rasul fa huzu isonon to no se be so wadane wa ma nahakum anhu fantahu ono yu hunan dunu delira wa nahwi asrebena sana waliza agwaba fa ina wa fatawahu aka awere wu shehu muda amatu bil adilla okay all you support with hujja hirsan minhu ala bodi an an yuqallada ana kai o ni rawo kai o dono leri kai o ha makene fi fatawahu ini o ipa fatawan wa ya subhanallah o koni ni wo mori ma aksara adilla fi fatawahu o da ru kene huja na bani fatawan fa kutubuhu bi haq laysa laha naziran fi hada o ki wen ini layla eni opan ini emuri milana fa in taraka taqlid yadu ila al bahth an al adilla wa ma ahsanu hadha wa ma ajmalahu aka fa in taraka taklid ana ko na taklid yadu ila al bahas an adilla oba me kai e wire sha in sabi hujira non da wama ma ahsanu ha awda da kana wa ma ajmalahu awda jaitar da ko talafa ulama ano ye ni en enya gahi ene hukmu taklid ilaye oy hamoda fa jada ba'd ahlul ilm bi yani ifa no ye o ga kanyo me ka lele sharati haba Awala nani papa? an yakuna al mukallad amiyan la yasati ma'rifatu al hukm bi nafsihi ona be ka ona nai ka a homodan yani is illiterate onu kata on wata do iye sebo karele ono yan wan li qawli ta'ala go ko nomul ka kai fasalu ahla dhikr in kuntum la ta'lamun wa he nai ka enne nyoye se ana ka wae asano gowa alla yatabayyana lil muqallad anna al haqqu min al aqwal fi ghairi qawli muqalladahu da na be dole da so na be kaye o hure to he ona ka hamo da kaye anabe de za o yin re ono na hama wa na ka anabe de za o yin re ono no hama wala wajibi ka wono re o ya hama wa qad ujiba an hadain al bijawabain o ka re so yin re e bono re o ire ba amma al awal a o papa fa qala ba'd al ulama o ke pa no yo ka ka iza sala ahlul ilmi fa'aftuhu fa hadha la yu la yu'addu taqlidan okay jodo hono yesi do pass fata wayon odo ma ka korono bana ha makan li anna allah ta'ala amara bi abukum muri omoda kaman me fil ayati mazkura ina yana ka ma tama fasalu ahla dhikr in kuntum la ta'lamun hono yesi yana ka wayo ye la siyama okay especially idha zakara al mufti dalilu fatawahu ana ka mufti o ma tama ile no izole hura oka wal mustafti ahaza bi dalil

bilhaq gairu mukalladan a sozuka odonon o dizaiza do eba izaiza no don eba hama فإنه لو تبين له الحق أو كسنا إذا له ريتوا في قول غير مقلد إن يك أنا يقرأك أبر نهما لا رجع إليه أو يعني لا بني نو والله أعلم then إلى هو تا أهو أنا كنا أهو sorry أنا تو أوري أوريتا البود عن الجدال أنا بقول نزيري أهان كتا أكبر فقد روى الترمذي في جامع إمام الترمذي هذا إن سنن الترمذي عن أبي أمامة عن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم أنتم مليون ما ضل قوم بعد هدى kanu alayhi illa utul jidal ila gwenne bebu in sana ka ene ina no ibulu jeze akija na ma hankata summa qara aw lam doka ma darabu laka illa jadalan en sama ke japi juwana no bawo akwa sama hankata bal hum qawmun hasimun ila gwebe na ka ebe ni ma hankata doka wala ta ta'asab li ra'ika fi itilafi afham aso pare ara ije anyo ije ni nile mimi yala wala ifi itilafi tanao o ije anyo ije nwunye ka part type ono nawe hata la tadau nasa ila takliduka wa anta tashur wa awla tashur agwa so mekaye ezen hamao do ye abika wo ye kanome duri kai onu je na wa ida ka boro je doki ko lu o ikono ka ke albudan aljidal o inu ahankata aljidal ok sana aljidal wa masdaruhu jadalan ana wa ima hankatan imam nawawi rahimahullah alayh ok jadalan aki jadalan ay fasaha wa quwwati fil kalam ana wa naika isan ore to ayara kale pada gidoya donu kata yani irean aka o anwode dak wa baraa bihaysu ahraja an min uhdati ma yunasabu ila idha arata ana be dole ka do wa free oha ne tudikaye ija na akwọ ọrụ ahahụ nisa na ika ezuke ana kwezido daniel mekwa na ika ọrụ ọrụ ya tinye ika ana ika wee nyanwuza dakol mujaddala aka mudaja bi ma'ana ituman al munazzara bayna tarfayn ono bi oyisi na sabe na kane azaban kulu yantasiru li qawlihi odikon kunya bana agwo irenaka anaka botona ika jadalan dure ona sire de tinyo diskai ono bobu ya dɔk wal aslu fi ljidal annahu muharram lil hadis wal ayatu lmaskurat o ku yete in ahankata haram wabe agu hadis an aya na ikobe wa istasna min zalik o ka joti in rewnon ma kana lil maslahati shar'iyya ana wika anasitin sharia yon kama fala ibn abbas ma al hawarij asma ka abdullah ibn abbas ma mel hawarij don wana kureka an ma gamara ka aisan korohe in sunan yame ya redo ibira ma hankata ma iltizam bi dawabit sharia adduwa pada duwe zuge sebe eto ani sharia fetena قال تعالى مولا ننبغاك ولا تجادل أهل الكتاب إلا بالتي هي أحسن أسبلا ناي كاسوي ما هنكتا أكل ناي كونيا وقال سبحانه دم جنا نبدا ولا تسبوا الذين يدعون من دون الله أسنا قواه يا ناي كاي إيه هي كذا أو بابل مومري فيسبوا الله أدوا بغير علم ده باكو مولي هو للي أيزا واسنبه ده نينيا يكاي إلى نون من أجتل دكو عمل جدال محرم أو جدال أهان كتنا حرام وابن wa qalu sala fi zamihi wa zamu alayka sayra minha okira yake alu kuma kuna palahu ini oiba nete atayana ke ban e ame oru fadaki qala umar ibn abdul aziz rahimahullahu ta'ala umar ibn abdul aziz umuri ma yamba oke man ja'ala dinuhu gardan lil husumat aksara tanakul ona madina ndai kai bo fe mahangatan yani bo me ai kai sana da fe mahangatobe okumo oru oru de jesi hono ire na wona sa ina yabal koinan da ko na muda وقال معاوية ابن قرة رحمه الله تعالى معاوية ابن قرة مولا ما با قالوا ثمات في الدين صحبة الأمل وأي ما هكذا نديني بوتا كقرة وسئل حاكم ابن أتيبة رحمه الله آه حاكم أنا بقول أتيبة مولا ما ما ترى الناس إلى أهواء لكن سيف بسنا أو قرة نعوني أو إسا سويشة أنا هورا طول ونعوني إسا سويشة قال لك الهسومات جزاء ما هكذا وقال مسلم ابن يسار رحمه الله تعالى مسلم انا بدي يسار مولا ما ينبا اياكم والمراء مي على نوع ما هنكتا فانها ساعه جهل العالم اكو مو ابي ناي كاي او ابي ناي كاي دو دا سنيه ارماي اويكو اني لا يوي دو ويكو سينو ما با وبها يبتغي الشيطان زلته وصن الشيطان يسكن في زابان لما قال شيخ ابن سيمين رحمه الله تعالى في شرح هلية طالب العلم وسيمين نوريكا اني وي امام هاي وني بكر ابو زيد wakadhalika yathuru aljidal walmira naba hankata ate oye oye oye mahankata oye kureka liana aljidal walmira awele oye mahankata ate oye kureka huwa babu alladhi yakfalu tariqu sawab uzabe anai kabo chire ko koron uzanai ko jire fain aljidal walmira akawela hankata ate oye sena so yadu akureka yahmil mari an yatakallam wa yantasir li nafsihi faqad wa mekaye odo akureka dai kawa gonwa obokenen hata law bana lahu alhaqu tajiduhu ọka ne tuli kai oda ka hure to ya nawida da were kai imma yunkarahu isaida ka rejectan wa imma an yawilu ala wajhi mustankara intisara abe ka do jisho tule so na kai o fi reject la na wa so gwa na wa yani intisara li nafsihi daka wa irgama li hasmi ala ahadu bi qawli agwa se fo so na kai ya ma hankata ka odotina no no fa iza ra'aita min ahika jadalan wa mira'a aka wele inana huwa ka ma hankata ahura se na sebe bihaisu yakuna alhaqu wadihan liturikaye idha idha ora huletwehe walakinahu lam yatabihu ama esa se idha idha na fafiru minhu firarika min asad wikuzi ya amezu ikuzi yutuabo wa kul ma indi illa hadha wa truku duka haka enyu simi yin ranu na akoso ndo nawo wa kadhalika al hawd fi al ilm kalam mudiyatu lil waqt aba melebe ni oy ka oy kuraka in ilm al kalam yani philosophy ana kabodu madahan nako wakala shehu rahimahullah ta'ala shehu umuri maamba okay wal mujaddalat al mahmud innama hiya ibda' al madarik allati hiya musanid al aqwal wal amal okay oy ma haka tanai ko onyu ban anyu gama ono we oy sirebe agwedo do sizire onon anai ka asha ngo baile inile oika atukoro ime wa ma izharu gairu zalik funu min nifa ama oy wuro satu ha anai ka ewa ka agwe obi support ile anai ka adena kadame okay ipa obi ni nifa fil ilmi wal amal ini uko ini roye atukoro dɔki kɔlu ɔyi kɔnɔ ka kɔla tata asɔbi rɔyika ila ahe asopazɔ araw fɛyina jidalu gɔli ban ma yansa ani ta asɔb ɔki ahankataba naabɛ ɔnuma ɔrɔɔrɔ yani jɔdɔ pa ta asɔbi lil akuwa jugu apazɛrɛ aw turu ka buzaw aw rijal a bi kaa nyujɔ nɔrɔ n'a ye kɔnɔ dɔ yen iyada bi layi taala mulana dɔ mɔyisere hun ye ne lɛ yɔn dɔki kɔlu ɔyi kɔnɔ ka etilafu la faamu wazalika okosona ka itilafil fuqaha annasi an ijtihad asman ke o ije munye aro fiki we na ko we ini ijtihad ne ma ana kulli wahidin yuridu haq awala malaika o kon ko nyane ni bini sizeda ako qawlu itilafu tanawu abika itilafa na be ini episonon wa huwa tanawu libada ona be ameme mi bada lelenye ka tanawu sego tashahud asman ke o me jengunye ini sego atashahud wa tanawu sego du'a abika o jengunye lelenye ini ameme ba du'a al-istiftah awon ma duwa ese taho aduwa ino di sala wa ma asbaha zalik atini bini asuka kai osona anyi na nabo zenya okay fa hadhihi la yunkaruha illa jai enyo na reject re ono na akona rumaye kama kola sheikh islam sheikh islam azma sheikh islam meka wa kullu aban mimma yumalu bi an sana la fa mukara fa ya malu tarata bi hadha noy onya ucha san mukara wa tarata bi hadha ijenda ucha san mukara hatta la tahjur ba'da hadhihi sunan agwa sam hijra ifa sunan wa hadha noy salis azana be uzahutan ene ajamuye wa huwa itilafu tadad yani itilafu na kile no bana gutire wa huwa muhalifatul haq wa sanu jizaizanye kama yasulu min ahlul bid'ah azma kama me hon ba adam bid'ah ne wal jidal wal jada'a tana ma hakata wad dalal tana ko bo ga rufa tana ba fa hadha yuzamu sahibuhu ona nyoson a wa banete wa yuhadhir minhu wa man wa min matlaqi da ko do noinanin ati udana ka energy dan ila dilema ono sebe ini ono ikan ana be tasbutu fil fatwa ana be kuru hepete do wa pas fatwa do wa pas kare qala allah subhanahu wa ta'ala amuri ana naba ana naba ba na to onene aka wala taqulu lima tasifa alsinatukum alkadhiba asura ya kanene sana kirala no juwa no ni nireche hadha halalun wa hadha haram asana be halal asana be haram litaftaru ala allah alkadhiba agudu fi cheche ko mori inna alladhina yaftaruna ala allah alkadhiba la yuflihun awele ne cheche ko mori subhanahu wa ta'ala enema ha donc qawlu tathbutu fil fatawa o yebeta ni fatawa al fatawa babu azim sherifu min abwabi din ok do do passe o kare o do banyawen donu banin ini uzadi yonon wal ilm atay ko say wadawa atay mi dawa wa hajatul muslimina ilayhi azima yani o ishi ono wal to komori ka ene ni dan o den padake wa galiba ma yatawajjahu an-nasu li talab al fatawa min al ulama o ko mawro ono sanaika azene se yana ke shaye fatawa hono we نايكا أرهوابين ومن طلبة العلم أدنيش أو نوا نايكا أقصايا أما العلماء فأهليتهم لذلك بينا أكاولا نايكا نايا يبين كا إنيب عندي فتاوى أهوليتوه وأما طالب العلم أولا نايكا أقصايا فعليه أن لا يتعجل في ذلك أصوصي هيكون نفات فتاوى أوكي فإذا استدعى الأمر إلى أن يفتي في أمر aka ana ika anyere ana kwa we ko pas wata wanyere huwa ya lamu huwa ya qaw doyen duyin lazimu an yuzbitu bi fatawahu aka zuge ku hebeta ni fatawan hata la yakulu ala allah bi ghairi ilm agwa za kare yo muri ana ko nya ya wa yazibu ala allah ta'ala fi tahlil al haram wa tahrim al halal do na ce ko muri in o me sana bi haram do ko do me halal ay ka sana bi halal do me haram donc qala allah subhanahu wa ta'ala dawla sawaka wala tafi ma laysa laka bi ilm asu ya tu asu je fisana ka wanyo ya na ko kai inna sam'a awira yo wal fuad ati ayoda asina ka wero inaye kullu ulaika kana anhu masula abisanan aba husan kako kala subhanahu no mulyo non ne ban ka kul inma harama rabbiya kako mulyo na wa ta'ala ana badari ya o rabbi o haram sabe al fawahish ila ila qaisa ma zahara minha wa ma batan ana hure to hina tana ko ta wal ifma ate oyme wal bagi ate oyme kadina be gairi hak ana kai bila sura ila wa an tushriku billahi ma lam yunzil bihi sultana ate oyme so wal mori ana ko mazmuna wa taala o ti yoda heta woni re non wa anta kulu ala allah ma la taalamu ate oy kayo mori sana ka wanyo ya wa kana sahabatu rasulillahi sallallahu alaihi wasallam wa ka kasabi to mori sallallahu alaihi wasallam yuhayyilu ba'duhum fataya ala ba'd oko ba'zi e eh, ba'zi eni fatawa ipenyo sa waro an dure kai de ye ci yan rai fata waro an ma ilmuhum gazir yani dure ka ah, anon ka yo ire non yani ono ba din ire non ono no ka o ka oisi sire ngwenne na kiro ya na iro ya na de ngwaben kama yakulu abdurrahman ibn abi layla asman kama ka abdurrahman ana wazi abi layla adraktu 20 wa mi'atu min al-ansar mitu echehi atuhu ini asabi an ansar من أصحاب النبي صلى الله عليه وسلم إن أصحاب بنت مولى صلى الله عليه وسلم إذا سئل أحدهم عن شيء إجا هذا يني نوسيلا أحب أن يفيه صاحبه وينيس كاي أن سنة هبو نكا يعني هنا مثل كاجا إلا أنا أنا ما هذا يهودو يما كاره وكقال بخاري رحمه الله تعالى إمام بخاري وكان أئمة بعد النبي وكأئمة أنا أول من النبي صلى الله عليه وسلم يستشيرون الأمناء من أهل العلم إيه سي أرو إيه نايكا إيه anyi dɔtɛmi ini ɔnɔ yɛli fili umuri mu baa na lɛ nai kaa zɛ kamɛ liya hudu bi asali ha agobe dɛ e shanarɔ fɛ in wɔdɔ hal kịta wa sunna aka ana bi ka etu ha e, hɛ kitab wa sunna lam yata dahu ila gɛri iktida bi nabi sallallahu alaihi wasallam ɛnɛ parahu na ŋunɔ sa agobe si hama nabi sallallahu alaihi wasallam dɔka shahid ibinu lɛ nan alistibabul musawira fil fata ani kai ɛhunan asukse lukaruwa wɛn ire obe wore ho nisa se kasonye ni re onon ona doke isho kawa se no se wa mushawira en do wa pata pata wa aka wa alla yastabidu talibi wa in wajada fatawa li ahli al-ilm fi nas al-mas'ala ittafi min akliha okay that source ason le source abe ason source abe ona e ka a koso ye rire aran ana bi ka anyi idono ye ni je ni re onon danyere inanin in em ar ono ni emara srebe ọhụọ ọyịsọwe ka anyị ire ọnụ huzanan anyị ọnọghị anaghị kọmanka dọk asalul maula jalla wa ala ma hi mori anaghị kọnọ badare hi dochete nwụ duna baban anyị asemi na mina zalad ka ha ihu ne ọyịjiba nire ma dọk họtima ire nọn ha ada ọkọsọ nọn wala tafi hadhihi al-ujla li nasihati talib al-ilm oke ire iche na kuban ọhụọ ọyịkọ ọnọ ọnaghị ka akọsọ ya fansahu birujo ila jamil bayan al wa fadlihi ma ka wono kenne banene jami'ul bayan ila ko go yahi oye atubanyan li ibn abdul bar an e, e, ibn abdul bar chele ma sabda yana wa kitabul ilm akdi kitabul ilm li abi haysama zuhair ibn harb an abi haysama chele wa kitabul ilm ati kitabul ilm min sahih buhari ana ka ayni sahih buhari wa min sahih muslim ati ayni sahih muslim wa gairuha atanaba min ad-dawawin al-islam in sana ka ko islam lɔkɔ wafaka allahu aljami lima yohibu wa yarda ɔmɔri ɔnabɔ kɔ aba yi babɛ insana ka mɔ sɔnna wa taala oosi lórí hinɛ yi rɛ dɔkɛ akol maka ke jaza allahu shayhan hayran ala hadhihi nasa'i algoliya ɔmɔri ɔnabɔ shehu ayi mɔbili ibnu hadi do shɛw ta ɛni ɔnɔyi kɔn na ikɔnɔyi ka aw bɛ ana ikɔ katarihi wɔtɔ jihati rɔbaniya atɔ ibɔlɔ jɛze ana ikahunu bɔ mɔ sɔnna wa taala ọbẹn walfawaidu samina ataifana na ikọ katare waladabu rasina ati adab ana ike etiquette ana ika etiquette wo ihe petetere wasallallahu azza wa jal ya ihe mori su ya na nyudo chete enwo anya jala zalika fi mizani hasanati ka irenon o metini ingo idan wa an yarfau darajatuhu o kudian hele wa yu'la manzilatuhu yani do me ka do shop ka hele yani ono tunudi wasalu wasaluhu an yataqabbala minni amali don rahu mori odohoron wa okoran hala onon wasairul amali atabukoran na manabo wa yanfa biha do modaifane wala haula wala quwwata illa billahi aliyil azim ila billahi lazim oke enyo no kataban enyo na nukata ako muri anai ka unu chetengo wafaka Allahu aljami muri na do kwa baje lima yuhibu wa yarda isana ko mo wa taala usha dore hina ito ya mo wa taala aduwa na mun adon redo to rare so asana wiche ine nasihatu li talabil ilm ana ke mukbil ibn hadi alwadai o sabadi abdullah muhammad ibn ahmad dame sharhi yani ayo mo subhanahu wa ta'ala onere ka jin were umai ya kuce hunan mure na ba da se umon da se mai fane subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk eh